Ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn mùmìnì, àwọn náà jẹ́ lóbi pé Umli Zakat fara ìlú. Ọlọ́run ní àwọn náà jẹ́ mùmìnì, wọ́n jẹ́ ẹni tó ṣe wípé nípa ká máa yọ zàká owó àti nípa ká máa ṣe àfọ̀mọ́ ẹ̀mí, ká ṣàfọ̀mọ́ owó, ká ṣàfọ̀mọ́ ẹ̀mí, àwọn náà ìròyìn wọn náà ni wípé wọ́n jẹ́ tí ó máa fi ṣiṣẹ́ ṣe so ìròyìn ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ káwọn ní àwọn ìròyìn méje tá a fi ń dáhùn nìyí mà ibi tí adé lánàá náà nìyẹn so a bẹ̀rẹ̀ láti fi ayé ẹlẹ́ẹ̀karùn-ún tí ó máa sọ ìròyìn ẹlẹ́ẹ̀kẹrin fún wa náà. Ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ mú mi ní, والذين هم لفروجهم háàkìdúnà ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ múmi ní ìròyìn ẹlẹ́ẹ̀kẹrin káàbà lára wọn òun náà ni ibùdó furuj ìmọ̀ aṣọ abẹ́ òun náà ààbà lára àwọn tí wọ́n jẹ́ àwọn mùmìnì ìmọ̀ aṣọ abẹ́ yóò jẹ́ pé wọn ò ní máa fi abẹ́ wọn hàn torí pé ìjọba ti jẹ́ ipò owó títí wọn àwọn òtún àgbẹ̀ ọlọ́wọ́ bá ti ṣàlàyé òun fáwọn àwọn òní máa fi ran ẹni tí ọ̀bá lẹ́tọ̀ọ́ pé káwọn fi hàn so lẹ́gbàra bẹ́ẹ̀ wọ́n sọ níbi máa fi ran gbogbo àwọn tí ọ̀lẹ́tọ̀ àti wọn òní wọ́n sì tún sọ níbi máa ṣe zina so wọ́n ní ọwọ́ máa jẹ́ lóde pé wọ́n máa sọ abẹ́ wọn ọlọ́wọ́n á ní pé àwọn kan wà pé wọ́n lẹ́tọ̀ọ́ sí abẹ́ wọn Ọlọ́bàbẹ̀rẹ̀ dárúkọ fún wa náà. Ìlà àlà àjúwà jẹ́ Ọlọ́ni àwọn tí wọ́n lẹ́tọ̀ sí abẹ́ wọn, àwọn náà ni àwọn tí wọ́n jẹ́ ọkọ wọn, tẹ́tò obìnrin bá ní wọ́n, àwọn tó jẹ́ ọkọ wọn, àwọn náà ni wọ́n jẹ́ lóde pé ọlẹ́tọ̀ sí wọn, tẹ́gbẹ́ ọkùnrin bá ní wọ́n, àwọn tó jẹ́ kí ni ó ìyàwó wọn àwọn náà ni wọ́n jẹ́ pé wọ́n máa jẹ́ pé wọ́n máa rí abẹ́ wọn ọlọ́wọ́ bá ní àwọn èèyàn wọ́n máa sọ abẹ́ wọn àyàfi ní ọ̀dọ̀ ọkọ wọn àbí ọ̀dọ̀ ìyàwó wọn òun náà ni ìjọba jẹ́ pé wọ́n máa jẹ́ pé wọn ò ní sọ abẹ́ pẹ̀lú bọ́rọ̀ lọ́sọ́ di ẹ̀tọ́ fún wọn tó ló fi ìrìnà ṣíṣe èèwọ̀ ni ìláyà yìí àwọn èèyàn tó máa ń ṣe nǹkan ní ìtòlátọ̀ sí zina òun náà ni kí ọkùnrin àtọkùnrin kí wọ́n máa bára wọn lájọṣepọ̀ fi wọ ní àgbọ̀dọ̀ ṣe agbọ́dọ̀ jẹ́rẹ́ pé yóò jìnà sí àrọ́ọ̀mù ni agbọ́dọ̀ jìnà sí lẹ́yìn wá ìgbà náà kéèyàn máa sọ pé ẹranko olùwọ́ máa bá lájọṣepọ̀ èèwọ̀ ni tóbi ọlọ́wọ́ bá ti sọ àwọn nǹkan méjì ọlọ́wọ́ ẹ̀dá kan fún wa òun lọ́lẹ́tọ̀ fún wa láti lájọṣepọ̀ pẹ̀lú alákọ̀ọ́kọ́ ń bẹ̀ nínú ọba kọ dárúkọ ẹ̀rọ náà ní azuaj ọkọ tàbí yàwó ní bá jẹ́ tọkọ àti yàwó dẹ́gbẹ̀bì ní káhín sọ̀híhìn pẹ̀lú fẹ́rẹ́ ẹni tó lálàáfíà tẹ́lẹ̀ bí wọ́n kàríra wọn títì wọ́n ara wọn jọ sọ̀rọ̀ àwọn ti jọ gbọ́ra àwọn ilé tó látara bẹ́ẹ̀ wọ́n jọ sún ọ̀dọ̀ ara wọn irú ẹni bẹ́ẹ̀ zina lama kà sí lọ́gbẹ́ àyíká ti gbọ́ra wáyé àjọ ti àdúrí láàrin ara wa ara zina lama kà lára àwọn gbọ́dáwọ̀ ẹ̀ka tó máa ń ṣe pẹ́pẹ́ ìsìláàmù sọ di èèwọ̀ ìsìláàmù kọ́kọ́ sọ di ẹ̀tọ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ́ ìsìláàmù òun náà ní gbọ́dá gbé ní káàkùlì mọ́tì à ìfẹ́ra ẹni ètò jẹ́ wípé a sọ pé gbèdéke báyìí la fẹ́ gbà fẹ́ra wa ó wà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ́ ìsìláàmù pẹ̀pẹ́ ìṣọ́lọ́wọ́ bá sọ di ẹ̀tọ́ fún àwọn sọ̀hábà nígbà táwọn sọ̀hábà bá lọ sí ogun ogun tí wọ́n lọ sí òṣèlọ́run wá ní pé ẹni fẹ́ ìyàwó lẹ́ẹ̀kan fẹ́ fún pé mo fẹ́ fi ọlá àárín oṣù méjì lọ́lẹ́gbèsè àwọn ọlọ́dọ̀ wọn ọlọ́run bá kún sọ di ẹ̀tọ́ bá mùsùlùmí ìlú ajẹ́ pé nígbà tó jẹ́ pé ìṣọ́lọ́wọ́n bá tó ń ṣe fátíù máka ìṣọ́lọ́wọ́n bá sọ fún gbogbo àwọn èèyàn pé ọlọ́run ọba ti sọ ní káwé mútíà ó ti sọ di èèwọ̀ títí ayérayé lóbi níjọ́ gbé ní àlùkìyámà èèwọ̀ náà ni ó ti máa jẹ́ ṣùgbọ́n ara àwọn èèyàn kan tánà ṣe àwọn ṣíà tàbátàwọn ṣíà ẹ̀ àwọn náà ma bí ẹ̀mù pé mùsùlùmí ni àwọn mùsùlùmí lè bá wọn pàdé jọ́ ní lára àlànà tí wọ́n ní pé èèyàn lè fẹ́ obìnrin kó sọ pé obìnrin yóò lè lè fẹ́ ọjọ́ two years lọ ọ̀ọ́ èyí ẹ̀ láàjọ fẹ́ra wa tí wọ́n ti ti kọ́ńtàkì ọkàn wà láàrin ara wọn ni tí wọ́n ti parí ẹ̀sán bẹ́yà bá ti fẹ́rẹ̀ ìrìn Islam ìkọrẹ nílẹ̀ ọmọ wáyé nígbà tó bá ikú ọba jọgbọ́ra àwọn yé pẹ̀lú pé obìnrin ó dẹ̀ ṣe ìgbà àti Islam ìgbà náà nìkọrẹ ní tó lẹ́tọ̀ọ́ ọlọ́run bá sára ìfún nínú àyà ìpín ìdáàbí lẹ́tọ̀ọ́ tọkùnrin kan ó fi lẹ́tọ̀ọ́ sóbìnrin kan tóbìnrin kan ó fi lẹ́tọ̀ọ́ sí ọkùnrin kan òun náà ní wípé ọjà ìdé nìkan àwáyé láàrin wọn tó fìdí múlẹ̀ àwọn ikọ̀ ẹlẹ́ẹ̀kejì Fẹ́fẹ́ àwọn ọmọ alẹ́tọ̀ sí orílẹ̀-èdè àwọn máa mẹ́lẹ̀kẹ́ sí àìmánúhùn. Lẹ́yìn wá gbà ni àwọn máa mẹ́lẹ̀kẹ́ sí àìmánúhùn, ẹrú ọwọ́ ọ̀tún, ẹgbẹ́gbà tí àwọn ẹrú ń bẹ, ọlọ́pàá sọ di ẹ̀tọ́ fún àwọn ọ̀gá wọn láti ẹgbẹ́ tí wọ́n kàn mú pé ẹrú yìí kò dìyàwó mi. Tí ẹwọ̀ kò ní ìlú kò ní ìbájẹ́ ẹgbẹ́ pẹ̀lú ìlú ẹ̀wà níyì rẹ̀ kò ní ìlú rẹ̀ ẹnu pé kọ́kà sọ níyàwó rẹ̀ yìí ṣùgbọ́n lè ti bẹ́ẹ̀ láàmú gba ilé yìí pé ó ti dìyàwó ẹ̀ náà nìyẹn a ní kàti pé ó ṣe náà níbẹ̀ ọlọ́ni àwọn ẹgbẹ́ ìpàtẹ méjèèjì òun náà ni wọ́n fi ń jẹ́ pé wọ́n ń lo abẹ́ wọn fún àwọn ni wọ́n jẹ́ mú òmìnir ọkùnrin tí lọ bá obìnrin kan lájọṣepọ̀ tí ó sí ní káàdì orí ti múlẹ̀ láàrin wọn àbọ́kùnrin àtọkùnrin wọ́n jọ bára wọn lájọṣepọ̀ àbọ́kùnrin kan ọlọ́ọ̀bá ẹranko ọlọ́ọ̀bá lájọṣepọ̀ àbí ọkùnrin kan ọlọ́ọ̀bá obìnrin kan pé àwọn fi táìmù sí táìmù nìka àti táìmù sí nìka wa ìkẹyìn táìmù báyìí láti ṣe gbogbo ẹjọ́ bá ti lọ ń ṣerú ilé àbáwọn tí wọ́n ń ṣe masturbation tí ó mọ ọwọ́ tí ó ọ̀tẹ̀ síbẹ̀ tí ó máa fi ọwọ́ ra abẹ́ ẹgbẹ́gbẹ́ ìkóbi máa jáde lára rẹ̀ àwọn ni ó tó kó síbẹ̀ náà wọ́n ti bá ti ń ṣe lé ìpapá yányá àwọn ọ̀sán abẹ́ wọn àwọn tí ò ṣe lé tí wọ́n ẹgbẹ́ ìyàwó wọn pẹ̀lú nìkà tó fi dìmọ́lẹ̀ náà ni wọ́n fi ń súnmọ́ àtàwọn ẹrú ọwọ́ ọ̀tún wọn àwọn náà ni wọ́n jẹ́ ti ń sọ abẹ́ wọn náà. ọlọ́nipa ìnáwó gẹ́rù màlúù wọ́n gbogbo àwọn tá a sọ tí wọ́n ń sọ abẹ́ wọn ọlọ́dọ́dọ́ àwọn ọlọ́run ọba wọ́n jẹ́ ẹni tí ìṣẹ́yìn ètò wọ́n yé sẹ́ni àbùkù wọ́n yé sẹ́ni tá a lè ṣe àìdá kan lọ́dọ̀ àwa ọlọ́run ọba pèpè ìmọ̀ọ́mà ìmọ̀ọ́sẹ̀sì náà ìmọ̀ kó àìdá báyìí láwùjọ tí ẹ bá ti rí pé àwùjọ tó bá fàyè gbà pé kí aburú máa tẹ̀lẹ̀ àwọn àwùjọ tó fàyè gbà káburú máa tẹ̀lẹ̀ ní wọn ní rí jìnnà sí nǹkan ṣùgbọ́n jìnnà ṣíṣe

wàrọ́ àdáríkà ó wá jẹ tó yàtọ̀ sí àwọn dáadáakọ̀ yìí ìpínlẹ̀ ìdádáakọ̀ yìí ìpínlẹ̀ ìdádáakọ̀ síwájú yìí ìyàwó ẹni àbẹ̀lú ẹni tó bá ti lè lọ yàtọ̀ sí ìpínlẹ̀ méjèèjì ó wà lọ fún kàwá ní kìnnì ọ̀gbìn ọ̀gbìn sọ. ọ̀rọ̀ ni irú àwọn èèyàn báyìí kò láìka òun àdúgbò ọlọ́ni olùkọjá àlà ni wọ́n ẹjọ́ ẹgbẹ́ ti kọjá àlà ọlọ́run ni wọ́n so ọlọ́run bá ń sàlẹ̀ fún akálíbà àmọ̀rin pé ẹni bá ti ń ṣe àwọn nǹkan wọ̀nyí o wọ́n ti kọjá ìjọba ọba sọ pé báyìí ní ìjọba bá délẹ̀ pé ẹ̀tọ́ wa ni wọ́n ti kọjá rẹ̀ lọ́jọ́ ọlọ́run so káàdé ọba kọjá bá ń dé ọlọ́run ọba ká má mọ bọ́ sínú ìmọ̀ ṣe ìrìnà ká jìnà sí náà. والذين هم لأماناتهم وعليهم راهون ọlọ́ọ̀bá ní lára àwọn ìròyìn tí a fi jẹ́ ẹni tí ó máa dá mùsùlùmí mọ̀ lára àwọn ìròyìn tí a fi jẹ́ ẹni tí ó máa dá mùsùlùmí mọ̀ òun náà ni wípé àmánà àmánà òun náà ni pé nǹkan tí wọ́n gbẹ́kẹ̀lé wa lé lórí òun náà ni wọ́n ń ní àmánà so wọ́n gbẹ́kẹ̀lé wa lórí rẹ̀ oníkan tó ń pè ní àmánà lára kan tó ń pè ní àmánà náà ní pé ẹnìkan ó ní owó yìí ó bá ń gbà dání tó bá di ọjọ́ mẹ́wàá òní máa padà wá gbà padà àmánà nìyẹn so wọ́n gbẹ́kẹ̀lé wa lórí pé a lè bá wọn gbé nǹkan yẹn a lè bá wọn gbé dání àmánà nìyẹn ìṣẹ́lẹ̀ nìkan kan wá ń ṣe pátá yẹn àmánà nìyẹn tọ́lọ̀ wọ́n bá gbélé wa lọ́wọ́ iṣẹ́ náà ṣe ẹjọ́ fẹ́ wá rajà lọ́dọ̀ rẹ̀ kò lè ná ẹjọ́ wá rà kò ṣe èdè tí wọ́n lọ kọ́ iṣẹ́ kan èèyàn lè ná pa tẹ́ láíláí so ọ̀rọ̀ ọ̀fẹ́ ló fẹ́ ta nǹkan fún yàn àgbẹ̀ ló fẹ́ báyàn ṣiṣẹ́ kó sì máa jàǹbá àmánà ọ̀rọ̀ ọ̀fẹ́ lóṣù bá lẹ́gbẹ́ ó sì ọmọ kankan nípa ayọ́rọ́fẹ́ láti ní iye òrìjínà ni ọ̀fẹ́ òrìjínà náà ti ó sì òkè kí ni òrìjínà náà ni

nǹkan tó tóbi òun náà ni àmánà ẹgbẹ́ àwọn àfáàgbà ìdè òṣèlọ́wọ́ bá ti sọ́lẹ̀ ìdè àmánà yóò á sàfẹ́kú ẹ̀ lára olùsíbẹ̀ àdìsóbi ní mọ́lẹ̀ ìdè awùwàmù máa tẹ̀sí tó nà mí sí ní ọmọ àlẹ́ àmánà. alákọ̀ọ́kọ́ ìdẹ́ kọ̀ọ̀kọ́ jẹ́ pé ẹ sàfẹ́kù nínú ẹ̀sìn yín òun náà ni àmánà lónìí kò ní tọ́jú ẹgbẹ́ lọ́ra gà tí ò sọ wọ́n gbórí gbàgbà bí agbórí ẹ̀ bá ti dáadáa àbúrò ẹgbẹ́ ti béèrè tọ́mẹ́ lọ́ra tọ́mọ́tọ́mẹ́ lọ́ra lónìí kò sí àmọ́nà mọ́ kódà ọkọ̀ sálámù sí ẹ̀ sálámù àlékún tó tí ọkọ̀ bọ́ yìí lọ́wọ́ tó yóò rò pé ẹgbẹ́ ti fún yẹn nǹkan dáadáa so àwọn tá a jẹ́ mùsùlùmí káwọn mọ̀ jẹ́ kan nínú wọn kálíbà gẹ́gẹ́ gbọ́ lọ́wọ́ káwà sí mú mi yìí ìta ọ̀kọ́ sàfẹ́kù mẹ́sìn wa òun náà ni àmánà so àmánà yìí a ti sàfẹ́kù rẹ̀ gbogbo ọ̀kan àmánà ti kàrí yanyan ibùgbé ọgbà ilé lọ́wọ́ èèyàn ilé tó ọgbà lọ́wọ́ èèyàn tó ọgbọ́dọ̀ lówó dáadáa ọgbọ́dọ̀ bàjẹ́ so àmánà ni tó gbẹ́mìlẹ́ ọdún lórí tó jẹ́ pé a máa sọ dáadáa kámẹ́jàmbá àmánà ìjà àmánà jẹ́ nǹkan tó pé ó tóbi ní iwájú ọlọ́run bá so ìṣọ́lọ́ba ní inú àdìsẹ́ pé wà á kí so ìjọgbẹ́ ìgbẹ́ wa padà jẹ́ bẹ́ẹ̀ sàfẹ́kù náà ní ìran àmánà ní ọkọ̀ kò kò sáwọn náà àwọn yóò kírun tọ́pọ̀ lónìí táwọn yóò kọ́kọ́ sí láti wọ́n pọ̀ lọ tó bá yà àwọn yóò nípa kírun náà sùn àmánà ní gbọ́dọ̀ dáhùn sùn ṣùgbọ́n àwọn ìgbára lé wa ìgbẹ́kẹ̀lé tó máa nínú wa táyọ̀ gbẹ̀gẹ́ lè gbé lọ ọ̀dọ́ lágbájá báyìí lọ́rọ̀ ìjà bẹ́ẹ̀ kò sí wàhálà kankan ìjọba dáadáa wà ọ̀pọ̀lọpọ̀ wa láàmà jẹ́ pé selfish interest nǹkan tí a fẹ́ rí lórí nǹkan tó kàn á níwá pé mo là bẹ̀ sàmìsà ẹ̀dá tó bẹ̀rẹ̀ nǹkan lọ́wọ́ táàbì ní ìrọ̀nà táà bá ti nílé yàn á ní àmánà agbọ́dọ̀ máa gbìyànjú débò láti ní àmánà so àmánà jẹ́ nǹkan tó gbé ìròyìn tá a máa ń bá lára mùsùlùmí ọlọ́pàá tó wá kó pọ̀ àmọ́ náà ní àwọn nǹkan mẹ́rin lọ́wà nínú àlámọ̀rí ìdáǹsọ̀ yìí aláwọ̀kọ́ ni àmánà ẹlẹ́ẹ̀kejì ní alùgbùgbù ẹlẹ́ẹ̀kejì àdéhùn nara àmánà náà nà ṣùgbọ́n ọdá àmánà náà alùgbùgbù ó lọ́nà kéjọ sàdéhùn àdéhùn àmùsùn yà kàfí rárá nìgbàdá kàndàrà bẹ̀ẹ̀ bá dé wọn káàbí ọba pé àdéhùn ara wa a kà sí rárá wọn náà ti mọ̀ pé a kà àdéhùn sí ẹjọ́ ti fún yẹn ní nǹkan yóò ti gbé ọ̀rọ̀ tó ní ẹ tètè jìbí láàárọ̀ ọ̀la ó sì mọ̀ pípò ní báwọn ilé o lọ́kọ̀ọ̀kọ́ ní ìlọ́yọ̀ sí ó sì mọ̀ pípò ní sọ ìlọ́lùm pa wọ́n ní àwọn àpá ẹ̀sìn ìgbàmẹ́ sọ̀rọ̀ yìí wọ́n ní lónìí ìdáwùjọ dé lónìí náà ní wípé ẹni tí ń ṣàdéhùn fún yàn àtẹ̀jí wọ́n ń ṣàdéhùn fún wọ́n ti sọ pé ìlọ́làwùjọ pa ó ti wà bẹ́ẹ̀ prógrámù aago mẹ́wàá ni ó bẹ̀rẹ̀ ìgbòdìtọ́. ẹgbẹ́ tọ́jọ́ àwọn pé prógrámù yóò lè bẹ̀rẹ̀ láago mẹ́wàá. ẹgbẹ́ tọ́jọ́ fún wọn pé prógrámù yóò lè bẹ̀rẹ̀ láago mẹ́wàá. àtijọba lọ́nà. gbàtọ́ yá atúnyẹ bala ní African time àdúgbò ìbò kan wá ìgbé African time. àyà ọ̀gá ah, ọ̀dà gbàgbé nígbà máa kọ́ ní Islamic time àwọn ẹgbẹ́ ti prógrámù. sọ àwọn tá a jẹ́ mùsùlùmí ìjẹta bí ń jẹ́ mùsùlùmí dábì di mùsùlùmí oníkàkà gbé mùsùlùmí. a gbọ́dọ̀ fọwọ́ kẹsẹ̀rẹ́ mú àwọn èèyàn kásímẹ́rẹ́ mi. abẹ́rẹ́ sọ pé sẹ́nu ah, báyìí a ṣe nǹkan báyìí ní sẹ́nu báyìí kódà kankan lọ bí sẹ́nu báyìí láti parí ẹ̀kọ́ ní ìdọ́rọ̀ gbogbo ẹ̀. sẹ́nu báyìí lábẹ́rẹ́ o sẹ́nu báyìí láti gbé o lápàdé ẹgbẹ́ ló mọ̀ pé ìjọba tó ti lásìkò rẹ̀ àkàwọn awé ó lè kó mẹ́la gbọ́ mọ́kà àwọn ọmọ ẹ̀dẹ́gbẹ́ kó mẹ́la gbọ́ méjì ẹgbẹ́ àti ọmọ méjì so a kì í di ìlú ìlú láti jẹ́ so ẹlẹ́ẹ̀kejì náà ni àlè òwú ẹlẹ́ẹ̀kẹta náà ni àlè àìmọ́ ìmọ̀ abúra ìmọ̀ abúra àwa mùsùlùmí ọlọ́wọ́ bá ka ìbúra sí ìlú yẹra tó máa pé a máa ń san ìtẹ́nà àbúra tọ́ ọ bá ti búra kó o ní ṣe kankan tó bá bẹ́ẹ̀ ṣe nǹkan padà ọ̀sọ̀ tán náà rẹ̀ ṣùgbọ́n lónìí àìmọye ìbúra láàrin ìbúra tí ó sì nǹkan bẹ̀ so àgbọ̀rọ̀ máa fi ṣe eré ara àgbọ̀rọ̀ máa fi ìbúra àgbọ̀rọ̀ máa fi ṣeré à ń tọ́lọ́wọ́ bá ń jẹ ní ẹ̀dá bá ní ìbúra ṣeré èlú ló bẹ́ẹ̀ ta ọjà ìbúra ló fi tajà rẹ̀ ó sì bẹ́ẹ̀ ló pa lóṣù ó fi tó bá ti búra ó wà láàárọ̀ láàṣọ́ nígbà tí wọ́n á fẹ́ ra kiri yìí báyìí mọ̀ra ní bẹ́ẹ̀ ó sì búra bẹ́ẹ̀ ma búra lórí rọ, ìmá búra lórí rọ lára àmánà lọ́wà tá gbọ́dọ̀ sọ so èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ dáwà fáṣọ náà ni ànùzú òun náà ní kéèyàn ọmọ jẹ́ ẹjọ́ ma ṣe ìlérí ìyẹ́bù sáàbẹ̀ ọ̀dọ́ ọlọ́nà nílé bá rí tọ́ bá ṣe nǹkan báyìí fún yín ṣe báyìí nínú Islam agbọ́dọ̀ máa pè ní lọ́nà ilẹ̀ náà yóò fún nàbì nàbì àwọn tẹ́ pé wọ́n máa ń pé àwọn èèyàn yóò fún nàbì nàbì wọ̀yà kàwà fún nà yàwó máa ń ká ṣàrò ohun ìṣẹ̀fẹ̀ rẹ̀ ọlọ́ni àwọn tó jẹ́ mùsùlùmí gidi wọ́n máa ń pè ìlérí tí wọ́n bá ṣe ni kéèyàn ó ṣe ìlérí tó wọ́n ṣe kankan so wọ́n máa ń jẹ́ ìdánilójú pé agbọ́dọ̀ tó máa pè é bá wọn fa àti sọ so gbàwọn kan mẹ́rẹ̀ẹ̀rin yìí olókójọ sínú àyà téèyàn bá ti ń ṣe yóò máa jẹ́ lórí pé yóò máa jẹ́ mú tẹ́bàtí wọ́n ń jàǹbá àmàánà pẹ́bù sí ọlọ́wọ́ bá ti sọ ìmọ̀ jẹ́ kéèyàn súnmọ́ ipò náfìkì so nìfàákò ti máa lọ́dọ̀ èèyàn àmìfàákò àmàlí nìfàákò péèyàn ń ṣe níṣẹ́ títí kọ́ ní mẹ́ àmàlí èyẹ́ ti súnmọ́ mú náfìkì lọ́wọ́ yóò gbé ara àmì dájú mọ́dámù náà bí kìí máa mẹ́ta ni ló fi jẹ́ pé ìṣọ́lọ́pàá lára àwọn àmì yẹn lọ pé mùnáfíkì nígbà tó gẹ́gẹ́ dára wọ́n ìgbà tún ní nàkọ́ ọ̀nà tẹ́ ẹ bá rí láìlé mùnáfíkì lórí lọ́sẹ̀ ìjàmbá ṣe tó ló fi jẹ́ pé a gbọ́dọ̀ máa jẹ́ tó ṣe pé a máa sọ́ra ká mọ̀ lọ bó sí ipò mùnáfíkì ká máa gbìyànjú ká fẹ́ Islam tẹ̀lé náà bá ní kó ní ipò mùsùlùmí tó kó ní mùsùlùmí ipò tẹ́ni ọgbọ̀n sí ọgbọ̀n nípo ipò fásì òkè èèyàn yọ́gbà jẹ́ mùsùlùmí tó máa jẹ́ òkè èèyàn nígbà tí bá ti dùn náà tí bá ti gbogbo rẹ̀ tó bá kó bẹ̀rẹ̀ yọ́gbà sípò nípa mùnáfíkì ọwọ́ náà lọ́nà ọlọ́mọdé àwọn náà tó lẹ́bẹ̀rẹ̀ abẹ́ bóòlù láti bá dúró wà gbèsè ayé wa bá gbé lórí lórí dáadáa gbèsè ayé wa kí ọlọ́run bá sọ àwọn nǹkan táà ní táà ló fi ti kí ni ọlọ́run ni wà lè nínú ọ̀hún lé àmà náà ti rí ọlọ́run àwọn tí ó jẹ́ mú mi yìí àwọn tó ṣe rí pé àwọn àgbára lé tá a bá gbára lé wọn wà á hàn sí yìí àtàwọn promise wọn bá promise àwọn àdéhùn tí wọn bá ṣe rọ ohun náà ọlọ́run ni wọ́n máa jẹ́ tí ó máa sọ wọ́n máa sọ àdéhùn tí ẹgbẹ́ kankan bá jẹ́ wàhálà tó dí wọn lọ́wọ́ wọ́n máa bẹ̀rù àdéhùn wọ́n dẹ̀ máa bẹ̀rù gbogbo àwọn kan yẹn gbára lé yẹn bí ìbẹ̀rù ọmọ wà lórí ẹ̀mí wọn kí bàrẹ̀ gbé ọlọ́wọ́ bọ́ bí ọmọ pé á ọlọ́mọ lè fi àjẹ ní bàbá mi bẹ́ẹ̀ tí wọ́n ṣe káàánú gbìyànjú ọba tí ọlá rẹ̀ ga ó wá padà sórí sọ̀láàtù ẹgbẹ́ sọ̀láàtù wà lókè ó dájú tó túmọ̀ sí gbogbo ìbáadá pàtàkì ká máa bẹ̀rù ọlọ́run ọba níbẹ̀ ṣùgbẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá nínú olùgbẹ́ bá ṣàlàyé fún wa náà ní pé ọbẹ̀ èèyàn máa ń ta láàdá nínú òun ìtọ́ba ikú bá àkọ́là nínú òun rẹ̀ ìtọ́ba mọ nǹkan tí ń ṣe ń bẹ̀rẹ̀ nínú òun rẹ̀ òun náà máa ń rẹ̀. so ṣùgbọ́n bí ọlọ́wọ́ bá wa mú wá bí i pé wàlẹ̀ nínú àwọn ọmọ aláàbí. so lókè ọlọ́wọ́ sọ̀rọ̀ àti níbi bí ọlọ́wọ́ sọ̀rọ̀ àwọn àti ìjá fún wọ́n ní àwọn tó ṣe pé aláṣọ̀rọ̀ àwọn àfìrí yóò há àfìrún náà àwọn tó ṣe rí pé ìrun wọn báyìí wọ́n máa ń sọ àsìkò tí wọ́n kí àwọn afáà gbá ìjọpọ̀lọpọ̀ àwọn afáà tó gbá náà nìké nìké ara yìí tọ́mọ túká tọ́tọ́ká sí náà nìké àwòkọ́ tó sọ́lá yóò àfìrún náà àwòkọ́ tó sọ́lá ó náà nìké àwọn tí wọ́n jẹ́ àwọn mùmìnì wọ́n jẹ́ àwọn tó ṣe rí pé àsìkò wọ́n kà sí gan-an torí pé ìrún orójẹ́ ìfẹ́lẹ́ pé ó tó bí jù jẹba ní sàlàyé fún wa nínú àti ìtafẹ́ kà fún wa yìí adínáwá nínú ọjà àdídò bí ìdìbòlẹ̀ ni òṣọ́lọ́wọ́ bá ní ìtẹ̀kí mú òṣọ́lọ́wọ́ bá ní ẹ̀yìn ìrìnà ẹjẹ́ ẹni tí ó dùn dáadáa ìṣọ́wọ́ ní pé wà lámù ánà káyọ̀ àmáàlìkùn àṣọ́nà ẹ lọ mọ̀ wípé iṣẹ́ yìí tó lóore jù òun náà wàlá yọ áfíìsì ọ̀la ìbùdó ìlà mọ́mí. ẹnìkan ò ní máa jẹ́ tó ṣe pé yóò máa kírun rẹ̀ gbogbo ìgbà àbíkápẹ̀ ní mọ́mí. yóò máa ṣe gbogbo ayé kó ṣe ní gbogbo àtìgbòdá ní kó ṣe àbíkápẹ̀ ní mọ́mí. ṣọlọ́kàrà bẹ́ẹ̀ ni máa sọ àsìkò ó jẹ́ ìrẹ́lẹ́dẹ́ ó pàtàkì nínú Islam. so muhafa lọ́tì alásọ̀làwà ìmọ̀ sọ àsìkò oorun ká máa kí lásìkò rẹ̀ ó jẹ́ kan náà àwọn tẹ́lẹ̀ fi ń jẹ́ kí ni òtẹ́lẹ̀ fi ń jẹ́ múmi ká máa jẹ́ bẹ́ẹ̀ pé ó máa kí òun ní àsìkò rẹ̀ eléyìí ni ìròyìn ẹlẹ́ẹ̀kejì tó yẹ pé èèyàn fi ń jẹ́ tí ó lè ṣe bá ti ń bẹ lára èèyàn ìyẹn ti jẹ́ kan náà rẹ̀ pé ó jẹ́ ọlọ́run tí wọ́n aláwọ̀ àti ní ẹ̀sùn fáwọn èèyàn yìí náà. Òmìnira ìkàwò ìwà ní ọlọ́ni àwọn tá a wá ń sọ yìí láìka umlewa ọlọ́ni àwọn ni olùjogún ọlọ́ni àwọn ni olùjogún olùjogún ìrìnlẹ̀wà mọ́lẹ̀wà ọlọ́ọ̀bá wa mú wá pé olùjogún kí ni Ọlọ́pàá mọ́ ní tó tẹ̀lé náà. Àyẹ̀dí ayẹ́rí dúró àwọn ni wọ́n jẹ ogún àjẹ́gbà Alfredaus, ó ń fi akọ ìjú tí wọ́n sì máa jẹ́ ẹjọ́ máa bẹgbẹ́rẹ nínú Alfredaus náà. Àwọn mẹ́gbẹ́ jẹ ogún rẹ̀. Àwọn tán jẹ́ àwọn àfáà, àwọn olè rí ọ̀rọ̀ kan máa máa wọ́n gbà bá ń sọ nípa pé oúnjẹ ogún kan tí ló jọ́gbà pé àwọn mùsùlùmí àwọn aṣọ pé àwọn mùsùlùmí wọ́n jẹ ogún àjíjẹ́gbẹ̀ nǹkan náà tẹ̀lé pé yẹn jẹ ogún òun náà ni pé ẹnìkan ó ti lo nǹkan yìí torí nǹkan náà wà gbọ́yé nù ẹnìkan rí bàdọ́wà fi ilẹ̀ ẹnìkejì wá ti fi ṣe ajẹ́ ní ogún so àwọn tẹ́gbẹ́ àwọn àfà wọ́n gba ìpìlẹ̀ pẹ́lẹ́ yìí náà ni a bá gbà bẹ́ẹ̀ kò sí ìgbàdo burú bẹ́ẹ̀ tó gbé bàbá ńlá wa ádámà ó ti lo àlùjẹ́nà rí kọ́lọ́wọ́ bọ́ tún wá tó sọ pé àwọn nǹkan tó náà bá ti síbẹ̀ ní ẹkùn wa jó ní àlùjẹ́nà rí àwọn tó bá jẹ́ àwọn arọ́mọdé ọmọ rẹ̀ tó wò sí tọ́lọ́wọ́ ọba àwọn tí ma wọ́n padà ní lára àtúmọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn afá àgbà náà ní wípé nínú àdíṣòṣì ọlọ́run ọba tó fìdí múlẹ̀ òun náà ní wípé ó ń bẹ nínú ẹnìkọ̀ọ̀kan wa òun ló ní ibùgbé jẹ nínú àlìjẹ́nà ó sì ní ibùgbé rẹ̀ nínú ọ̀nà àdíṣòṣì múlẹ̀ ẹnìkọ̀ọ̀kan ló ní ibi tí ó dé sí nínú àlìjẹ́nà ó sì ní ibi tí ó ọlọ́run bá máa máa ṣe bẹ́ẹ̀ ni ó kú kálukú láàyè títí ẹ̀ láì jẹ́ náà fínú wọn ẹ bá yàpọ̀ ọlọ́run bá wọn lẹ́yìn pé àti àwọn tó wọ́n yàpọ̀ ọlọ́run bá àbọ̀ inú àkọ́ iná tí ẹ máa tẹ̀lé kò sí bẹ́ẹ̀ iná kálukú ti wà àjẹ́nà kálukú ti wà ẹni bá jẹ́ ẹni àwọn agbègbè ọba wọ́n náà bá sí lọ́wọ́ wọ́n jẹ ogun rẹ̀. Àwọn tó bá jẹ́ àwọn ẹni inú náà, àwọn náà gbogbo náà tí àwọn adájẹ́ mùsùlùmí ọba àwọn náà jẹ́ o, àwọn náà rẹ̀. ara wọn náà nù. Wọ́n lórí lè wà jẹ́ káwọn dáadáa. Ọlọ́run bá pé àwọn tó jẹ́ àwọn gbogbo àlìjẹ́nà gbogbo àwọn tó jẹ́ àwọn àtìfì wọ́n jẹ́ ọlọ́run á ní àlẹ́dínà yẹ ṣúnà ìfẹ̀dàmọ́ àlẹ́dínà yẹ ṣúnà ìfẹ̀dàmọ́ Pẹ̀lú àjẹ́nà kan ló ń jẹ́ Fìrìdáùsì ṣùgbọ́n gbogbo àlùjẹ́nà padà yẹn bá ní jọ́gà fún gbogbo nǹkan a lè fi ó kọ́ rẹ̀ sọ gbogbo nǹkan padà so àwọn ní ó jẹ gbogbo èèyàn kan lọ́wọ́ fredaus gbogbo èèyàn kan lọ́wọ́ fredaus so àjẹ́nà fredaus wọn lọ jẹ́ àjẹ́nà tábọ̀ asálàyé bó ti jẹ́ tó jẹ́ pé jà ánàm jà ánàm àwọn oníyàgbẹ́ná tó burú bí àwọn ẹ̀nà tó ń bẹ lábẹ́ rẹ̀ lọ́la dẹ̀gbẹ́ ọlọ́wọ́ bá mú já anáma wá já anáma tọ́lọ́wọ́ bá mú wá yẹn olùdásí sẹ́ẹ̀dì kí ni o gbogbo náà pátá yẹn yẹn gbogbo gbogbo náà pátá yẹn já anáma ló lé kí ni o òun ló kó gbogbo wọn sínú. tó bẹ́ẹ̀ ni fìdáùsù náà kiri ọlọ́dẹ àwọn ni ó jó fún náà ṣùgbọ́n àjẹ́nà tẹ́ ẹ bá fẹ́ máa béèrè ìwájú ọlọ́run ọba àlìjánà àti àlúù alifirdaus ẹ béèrè firdaus wájú ọlọ́run wọ́n máa béèrè wájú ọlọ́run pé kí sínú àbíyànà ni kò fi ọ́ sí kéèké nǹkan tó da ọ̀yẹ́ kí wọ́n máa bá lẹ́nu mùsùlùmí ọmọ sọ bẹ́ẹ̀ pẹ̀lú ọlọ́run fẹ́ wọ kí sínú nìkan ìjọba ṣe ń gbé ó fi jẹ́ ìkọ́kà jánu náà orí kọ́ máa tọrọ wájú ọlọ́run ẹ̀tẹ́ abẹ́ béèrè nǹkan ẹ̀bẹ́ béèrè ẹ̀bẹ́rẹ̀ fìdáwọ̀ fàínáwò ààlàlìjánà òun làlìjánà ìlẹ́gbẹ́ òun lọ ga lórí gbogbo àlìjánà olóògbogbo àlìjánà lọ wà áùsàtù wà áùsàtù lìjánà òun náà lọ jẹ́ àjẹ́rù máa wà láàrin olóògbà lókè báyìí ọlọ́pàá gbé sí àárín gbogbo àlìjánà àwọn àjẹ́rù olówà lókè kéèké ó ti máa ń wọ̀ láàrin wà mí ní ìtẹ́júrò àti àrùn ìjànà gbogbo ìjọba máa mú nínú àjẹjẹna àti ìbẹ̀rẹ̀ lórí yóò ti máa sàn wá báwọn so wà fọ́kọ̀ ohun arṣu rahman so òkè rẹ̀ náà wá ní kí O ó ní arṣu ọlọ́wọ́ ọba rahman òkè rẹ̀ wà ó ní arṣu ọlọ́wọ́ bẹ́ẹ̀jọ́ ọlá ọlọ́run òkè rẹ̀ wà so látara bẹ́ẹ̀ àlìjẹ́nà kan ní fìdáwò sẹ́gbẹ́gbẹ́ akó gbogbo àlìjẹ́nà náà sínú níbi sóró ká máa jẹ́ ẹgbẹ́ tààrẹ tọrọ lọ́wọ́ba ká máa jẹ́ ẹjọ́ máa jẹ́ ẹjọ́ máa tọrọ fìdáwò náà. Wàlá fọ́lẹ̀ ọmọdé kúrò yìí ń tọ́lá ẹ̀kùnrin rẹ̀ ọlọ́wọ́ bá olùsàlàyé fún wa pé káà náà jẹ́ kan náà àwọn tó jẹ́ múmìnì tí àtàwà jẹ́ múmìnì olùsàlàyé àwọn ìròyìn tó jẹ́ wípé a máa ní tí a ti jẹ́ pé àwa náà ti jẹ́ pé a jẹ́ múmìnì ẹnì kọ̀ọ̀kan wa náà ká ká ní ìròyìn náà tó gbẹ́ni bá bá múmìnì lọ́dọ̀ ọlọ́run ọba kò sí èméjì bẹ ẹni àlìjẹ́ náà ni ṣùgbọ́n bá bá mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ẹsẹ̀ rẹ̀ ń tẹ́kí ní oòrùn ní ìgbẹ́gbẹ́ bá ti ń sàlàyé fún wa lọ so ọkọ́lọ́ wọn sẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa ní mú mi so ọlọ́run bá ti máa fẹ́ sàlàyé fún wa níbi kálíbà àdátóbi ọlọ́run ọba mà ọlọ́run fẹ́ sọ bíi àtẹ̀yìn ti wá ibi tí a ti dàdá ẹ̀ ta wá dé tó lágbára ta wá ń takò tọ́lọ́run ọba sẹ́lẹ̀ mi ọ̀wá ṣètọ́lọ́run ọba tí Ọlọ́run bẹ́ sọ ibi tí ẹni náà ti wá tẹ́lẹ̀ ọ̀fún àti wá náà. Wà láàpọ̀lẹ̀ ọ̀pọ̀lá fúnlá lè rí ẹ̀ta àjàrin Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga, ó ń ṣàlàyé fún wa wípé Ọlọ́run ọba ní àwàládá ọmọ ènìyàn, àdájá wọn àfá. Wọ́n ní pé Ọlọ́run ọba dá ọmọ ènìyàn ìtòrí àfá péjú lórí ẹ̀ àwọn kan ní ádámà olóòdì ọmọ ènìyàn náà ọlọ́run ọba dá àwọn kan ní alifalami ẹ gbogbo ọmọ ènìyàn pátá yẹnyẹn tọ́lọ́ ọba fẹ́ dá pátá yẹnyẹn ọlọ́run ọba ní ibi tá a ti dá wọn náà bí sùlá láti ń tì í ọlọ́run ní sùlá láti ń fi tì í ọlọ́run adá wọn tẹ́lábìnrin wa yọ nínú nǹkan náà ń pè ní sùlá nǹkan tá a mú jáde láti inú nǹkan náà pẹ̀lú sùlálà olùgbé nǹkan tá a mú jáde bẹ̀ǹtíìnì láti inú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ibẹ̀ láti ni o ibẹ̀ láti dá ọmọ èèyàn pẹ̀lú àdìsá fẹ́ka yìí ó fẹ́ sàlàyé fún wa àdìsá ilé ìjọba pé bá a dá ádámà àti nípa pé bí ọlọ́run ọba ti wá ṣe gbogbo àwọn tá a jẹ́ ọmọ ènìyàn yòókù àdíjẹ́wà ní ṣe lọ́mọ ahmad àdíjẹ́ tó fìdí múlẹ̀ ni ó ní iná lọ́à ọlọ́run ọba ọ̀lákọ̀ ádámà ọjà ádámà bí ń kọ́dọ̀ tí ń kọ̀bádọ̀ ámì jẹ́ ní ilẹ̀ àmì ìbú ọwọ́ kan báyìí yìí pẹ̀lú ọba fi dáadáma ọlọ́run ọba dẹ̀ gbogbo lẹ́lẹ̀ ló parapọ̀ tọ́lọ́run ọba jọ báyìí àkàmú gbogbo wọn ló kò sí ẹjẹ́ òsì kò sí lẹ́jẹ́ òsì bẹ́ẹ̀ tó kó akójọ lómi di ádámà tọ́wọ́ ọba fún báyìí ọlọ́ọ̀bá ló ní ilẹ̀ ọlọ́ọ̀ni yóò pàṣẹ fún wa so gbogbo tó wà gbogbo táì gbogbo táìsì tó wà fún ilẹ̀ ẹlẹ̀ òun náà ni ó jẹ́ nǹkan tó jẹ́ yí pé lọ́lọ́wọ́ bá bú ọ̀dẹ̀dẹ̀ ádámà wọ́n ní fàjá àbánu ádámà àlá kọ́dùrẹ̀lẹ̀ àrùn so àwọn bàdé ádámà náà

tó ajé pé bàtà fẹ́ mú jáde amú jáde ní oríṣiríṣi káàkiri olóòrò wa fi ọmọ ènìyàn ọlọ́run ní pé amú bàbá ńlá wa ádámà jáde ní ṣùlá láti látara ìkẹkàtà amú jáde látara pẹ̀tẹ̀ tó àwọn sọ pé ọmọ ènìyàn lórí fàáṣì gbogbo ọmọ ènìyàn tó kù lọ́lọ́ rí fàáṣì ìpè ọlọ́wọ́ bá ń sọ wípé nígbà a fẹ́ mú gbogbo ọmọ ènìyàn tó kú jáde torí wa wọ́n ní ọlọ́wọ́ bá sọ ní sọ́tù rome wọ́n ní àyà ti di ánìkọ̀ọ́lákọ̀ fún mi ń bí ìlà ìjọ ọlọ́wọ́ bá ní ah, àwọn kára gbára náà ìjọ náà ìjọba wa dá ádámà yẹn ọwọ́ fẹ́ dá àwa yòókù ọlọ́run bá wá yọ nínú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ọlọ́run bá yọ àwọn kẹ̀kẹ́ jẹ́ láti inú pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lẹ́wọ̀n ọlọ́run bá yọ nǹkan yẹn ọlọ́run bá wá sọ nǹkan yẹn náà. ثم ọlọ́run ni àwa ṣe kiri yìí aṣọ di àtọ̀ tó jẹ́ pé àtọ̀ yìí tí ó bá dúró kò lè dúró àyàfi kí ni o fi kọ̀rọ̀ rí so ọlọ́run ọba sọ àtọ̀ yìí ọlọ́run sọ kí ní ìdí àtọ̀ tẹ̀bẹ̀ yóò máa wá máa jẹ́ àtọ̀ tí ó máa wà fi kọ̀rọ̀ rí Wà tó jẹ́ sí nípa ìpè tó jẹ́ kọ̀rọ̀. Òun náà ni àpò tó jẹ́ wú. Ibi tó bìnrin tó yẹ pé ọmọ máa ń wà nínú obìnrin, òun náà ń pè ní kí ni àpò bímọ. Òun náà ń pè ní kọ̀rọ̀. Ibi kọ̀rọ̀ ni àyè tó ń dúró gbẹngbẹn tí ò rí yí. Tẹ́gbẹ́ ó dẹ̀ jẹ́ ààyè kan tó fìdí múlẹ̀ tó fìdí múlẹ̀ dáadáa ọlọ́run ọba gbé tó jẹ́ pé kí o ibẹ̀ ni àtọ̀ yìí ọlọ́run ọba ti mú ẹ̀lẹ́gbẹ́ kọ́ wà ní ìbàdí bàbá ọlọ́pàá ń lẹ́gbẹ́ kíkà ó tún wà ní ìgbà àyà obìnrin ọlọ́nìkan mi èyàn owó ìgbà ti dá Sọ́dún tọ́rí ọlọ́ni ajọ́ mi ènìyàn látara omi kan tí ó máa dà.

ọ̀rọ̀ bá máa sọ ibi tí àtọ̀ yẹn ń bọ́ sí pé a tún ti ṣe ilé kan sọ́dọ̀ obìnrin ibẹ̀ náà ni àtọ̀ yẹn yóò tún bọ́ sí lọ́dọ̀ obìnrin náà. Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga, ó tún máa fẹ́ sọ àwọn ìlànà, àwọn bí nǹkan ti ń lọ, tó ti ń lọ láti bì kan, bọ́ síbì kan, ọlọ́run ní àtọ̀ yìí. Ẹlọ́run bá ọlọ́run bá ti ń ṣe, táwọn ọlọ́run bá fẹ́ ṣe àtọ̀ yìí, a tún jẹ́ pé àádá àtọ̀ náà ọlọ́ni a yí padà àwà àdá aṣọ di alákọ̀tán a jẹ́ kó máa di ẹ̀jẹ̀ kí aṣọ yẹn a yí padà yóò lè jẹ́ ọlọ́ni ẹ̀jẹ̀ tó kí yẹn ọlọ́ni àwọn ọlọ́run ọba dáa a ti jẹ́ kọ́ máa di nǹkan ṣe ṣe yóò ti bá ṣe ẹ̀nà ọlọ́mà yóò ti bá ṣe ẹ̀nà náà. ọlọ́ni o ọba ọlọ́run ní ìgbàwà máa ṣe lẹ́yìn ègún náà ni pé àwà máa da ẹran a máa dàbù ègún náà ọgbọ́lọ́n bá ti ṣàlàyé fún àṣọ lọ ìdẹ́gbẹ́ àdìsọ ìṣẹ́ ọlọ́run ọba òun tún wá jẹ́ kó yé wa dáadáa pé pé àdìsọ ó wà láti wá ṣàlàyé àdúrà nìtẹ̀lé òun tún wá ṣàlàyé fún wa rí pé iná àhàdàkùn làyójúmọ́ ọkọ̀ ìkú fi bá ti ń rí àgbáyé náà yàwó náà lọ́tùkọ̀ òṣèré wọn bá ní pé ẹnì kọ̀ọ̀kan yín nínú ìyá rẹ̀ yóò wà ní ẹni tó yí pé àtọ̀ ni ó wà forty days ló fi wà látọ̀ òṣèré ọba tún ní ọdún sàlàyé níta àlè tí ó rọrùn kéèyàn orí náírà nígbà sọlá ọlọ́run bá sàlàyé fànàjà níbi tó wọ́n sàlàyé bá wọn sọ àwọn àbàkùn lè wọ́n sí dáadáa kálíbà nígbàgbọ́ ìmọ̀ òde òní náà tún wá dé ó tún wá ń fi díẹ̀ múlẹ̀ ọ̀rẹ́ tí bàdé bá wà ní forty days àtọ̀lẹ́wà forty days lẹ́yìn forty days súnmọ̀ ẹ̀kọ́ náà alàkọ̀ ní sladan yóò wá di ẹ̀jẹ̀ kíkí fọ́ irú forty days yẹn náà ni ó tún padà ṣòro tó ní ẹ̀jẹ̀ kíkí súnmọ̀ ẹ̀kọ́ múdìgbà lẹ́yìn ìgbà yẹn yóò tún padà wá tún wá di kí ni ó yóò di bá ń sí ẹran ní sladan yóò ti jẹ́ days ṣọlá máa ń sọ̀rọ̀ ìbá fún wa so tó bá tó bá di forty days ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ pé òun náà la kà ń bí yóò di múdígà so tó bá ti di múdígà báyìí tó jẹ́ pé ọlọ́run àwọn àti wọn ni pé wọ́n ní fàkọ̀lá kílẹ̀lì múdígà nígbà tó bá wà ní múdígà yẹn ọlọ́run súnmọ̀ yóò sáré ilé ìlú mọ́là ọlọ́pọ̀ wà náà máa láìka sí fàyà ń fún bí àrùn màláìkà yẹn oní ọ̀wà fẹ́ ẹ̀mí sílá ọlọ́run bó ní kí màláìkà yẹn lọ fẹ́ ẹ̀mí sílá irú ẹ̀mí yẹn oní ọ̀kà fẹ́ sí ìyá ńlá wa Mariam ẹ̀mí kan ọ̀kà fẹ́ sílá lọ́wọ́ ní kò ní Jésù kọ́lọ̀ kò lè bá mú àmì wá fún wa pé òun kápá bí kò wọ́n jọ ènìyàn ká ọkùnrin àti ọmọ sùn mọ́ra wọn so wà yóò máa gbé ámbá ìkẹ̀lẹ̀ náà ẹni tí ara ẹ̀ jẹ́ màláìkà yẹn ọlọ́run kọ́ wá ṣe nǹkan mẹ́rin kọ́ wá kọ́ nípa rìsíìnì kó wá sọ nípa arsìkì rẹ̀ wà ájálì yìí kó wá sọ nípa ìgbà tí ó lò wà ámálì yìí kó wá sọ nípa iṣẹ́ tí ó ṣe wà áníwà ṣẹ̀kíyàn ọ̀sẹ̀ kó wá sọ iṣẹ́ olóríire ní ọ̀jẹ́ ni àbẹ́bẹ́bẹ́ ìkò mìíràn àdíṣẹ́lẹ̀ ìwà báhùn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọba ló ṣe wípé ní àgbàtà ti wà nínú ìyá wa lọ́lọ́wọ́ bá ti ń ṣètò wa bọ̀ àgbàtà ti wà àgbàtàbàbàláwa ádámà ló ti ṣètò àtọ̀ sígbàdí ẹnì kọ̀ọ̀kan lọ́jọ́kùnrin ó ṣètò àtọ̀ sígbàyà ẹnì kọ̀ọ̀kan tó jóbìnrin ọlọ́wọ́ ọba náà ní ṣètò bí ó ti máa papọ̀ tó bá ní wá ṣètò bí ó ti wá papọ̀ tán ọlọ́wọ́ ọba yẹn ò tún wá fi bí papọ̀ yẹn lẹ̀ gbódún ti ń yí padà tó ń transform tó ń yí padà ọlọ́run ọba náà lọ́ba bẹ́ẹ̀ kí ni o ti tún ṣètò rẹ̀ tẹ́gbẹ́ ọlọ́run ọba ti fi màláíkà ó ti fi tì wá ṣètò ẹgbẹ́ inú àdìsẹ́ pé a tún fẹ́ kà fún wa yìí òṣìṣẹ́ ọlọ́run àdìsẹ́ pé múlẹ̀ ni ó wà ní Bukhari ó wà ní Muslim ó ní Anas bin Malik ló gbà wá ó ní iná lọ́à wákàlà bí rọ́yìn málàkàní ọlọ́run ọba ti sọ pé màláìkà kan ọlọ́run bá fi sí pé ká máa mójútó àpò tóbìnrin máa gbé tọ́mọ máa wà tó jẹ́ wù àpò òbí má màláìkà tó lọ́ba fi tì òun ni wàkúùn yóò sọ bọ́lọ́ pé ai rọ́bì nùtùfà yóò ní wọ ọlọ́run ọba mi nùtùfà ló wà ìṣẹ́kọ́mọ̀ kọjá nùtùfà tó fi wálẹ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ pàṣẹ sí pé kó kúrò nùtùfà so yóò mọ̀ jẹ́ nípa ọlọ́run tó kọ́ jẹ́ nípa lẹ́yìn wá ìgbà náà yóò tún ti ọlọ́run ọba wípé alákọ̀ ìwọ ọlọ́run ọba ṣé kó jẹ́jẹ́ kíkí ọlọ́run ọ̀pọ̀ àti ìbúdó níbẹ̀ lónìí lọ́wọ́ ọlọ́run ìwọ ọlọ́run ṣé kó di mú ọlọ́run náà so tó bá ti wá di mú dígọ̀ yẹn wọ́n ní tí ọlọ́run bàbá lọ pé wọ́n màláìkà iná ọlọ́bà rọ pé wọ́n wá fẹ́ sọ di ẹ̀sì àgbégbégbà náà lẹ́nu kẹrẹ ọlọ́bà máa sọ ọmọdé kan ni pé ìwọ ọlọ́mọba mi dákàrò àwọn òǹsà ni ó béèrè ni ni àbóbìnrin ni sakiyun al-sa'id olóríire ni àbími ní ni tó abẹ́rẹ̀ pé primary risk wal ajal kí ni tí ó máa jẹ tí ó mu ìgbà mélòó ni ó lò láyé wọ́n ni kọ́ọ̀lá fàdáàlìkà yúktàbù fi bá sí ní kúgbì gbogbo ilé padà ẹ̀rẹ́ wọ́n ti kọ́lẹ̀ lórí ààrẹ ìnigbàgbọ́ táàmù sí ó nígbàgbọ́ nípa pé gbogbo nǹkan padà ẹ̀rẹ́ wọ́n ti parí ẹ̀ agbègbèjì wọ́n ti parí gbogbo ẹ̀ padà ẹ̀rẹ́ agbègbèjì so látara bẹ́ẹ̀ ọlọ́run olóńjúwe fún wa yìí nínú àyà ìfẹ́ bóhun ọlọ́run ọba ti ń yí wá padà kí ń yí wá padà kí ń yí wá padà ọlọ́run bá sọ yìí gbogbo ọmọ òde òní náà sì débẹ̀ wọn ò sì takò so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ní ààyè forty days náà ni àtọ̀ máa ń wà yóò di ẹ̀jẹ̀ kíkí ààyè wá kó láti forty days náà ni ó tún wà lẹ́jẹ̀ kíkí àá wà á pé yóò di ìsọ́lọ́jẹ́ yí pé ó di bá ṣe ẹran ìgbà náà ọlọ́run ọba wọn sọ pé kọ́mí èèyàn kó wá di ẹ̀dá tó fẹ́ dá ọlọ́run ní tọba tí wọ́n fẹ́ di sọ́dí ẹ̀dá yẹn fàkọ̀lákùnà lèmúdìgátà ìrọ̀ ọmọ fàkọ̀lákùnà lèmúdìgátà ìrọ̀ ọmọ àwọ̀ ajẹ́ pé àwọ̀ ajẹ́ tó ṣe yí pé àwọ̀ lọ sọ bá ti ẹran yẹn àwọ̀ ìrọ̀ ọmọ nìyí àwọn tó jẹ́ kí náà tó máa kàkìrá wọ́n ní azimán aṣọ di eegun kan gẹ́gẹ́ bí Ibn Abbas sọ fún wa pé ó ní wàhúwà azimu sulbi eegun tó làbá kọ́ máa ń dá òun náà ní eegun kan níbi ìbàdí wa báyìí tó máa ń dá ẹgbẹ́ àti ìgbàdúrẹ́ náà pẹ́ pé kúlù jásádìbùnà ádámà yẹ́bùlà gbogbo ara ọmọ bà ní ádámà ni ó jẹ́ kẹ́ tí ó jẹyanya ara bà ní ádámà nígbàdé máa sún sínú sàárè kòkòrò ọ̀jẹ́ gbogbo rẹ̀ ọ̀bàjẹ́ yàtọ̀ sá ara àwọn ànábì ọlọ́run nìkan ara àwọn ànábì ọlọ́run nìkan ní oníkò ìṣẹ̀lẹ̀ orí jẹ ọba bà ní ádámà wà ní pé kú tó náà bá wọn kọjá ẹni pé eégún bàdí rẹ̀ eégún bàdí yẹn ó yíra adigun eégún bàdí yẹn nìkan òun náà ni òdì wọ́n ní nínú òkú ikọ́ ìgbà tí wọ́n fẹ́ máa dá àtàrà rẹ̀ náà bẹ̀rẹ̀ eegun yẹn lọ́wọ́ bọ́ kọ̀dá bá fi hàn ẹbí eegun yẹn eegun lọ́wọ́ dé kí ni o lọ́wọ́ bọ́ wà máa da ẹran kù yóò wà máa yí máa yóò máa fi egun yìí sí yóò máa yí máa yóò máa fa sọ wàmí ní yorùbá kà tó bá jẹ́ mi egun ẹ̀ ò ní ju so gbogbo ẹ̀ náà ti di confam pé egun kan bẹ lára àwọn ọmọ èèyàn tí ò sí gbogbo egun ló kó sì jù lọ́lẹ̀ bàjẹ́ ọ̀rọ̀ àjọ ajọ́ bí àlùkí àmọ́ náà ibẹ̀ náà lẹ́rẹ́ yóò tún wá padà wá sopọ̀ máa káfí wá dìde lẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa kálíbà àmọ́ títóbi ọlọ́run ọlọ́run ni àwọn aláwọ̀ àtàbò egun láhàmà. Nígbà bá ti egun yẹn, a ti wọ́n tàwọn egun mímọ́, ọwá di àwọn egun tó pọ̀ àwọn igun mẹ́wàá máa sopọ̀ mọ́ wà igun tó wá sopọ̀ mọ́ yẹn àtún àwọn àtẹ̀kínú ẹgbẹ́ ti kẹ́lẹ́ fi ọmọ èèyàn olè wọlé gbó gbogbo ara rẹ̀ gbogbo àwọn igun sopọ̀ mọ́ ara wọn igun náà kọ́ sopọ̀ nígbà igun bá sopọ̀ ọlọ́bọ̀ wà àtẹ̀kínú ọlọ́bọ̀ wà àtẹ̀ràn ṣùgbọ́n igun tí ọkọ̀ bẹ̀rẹ̀ ní igun ìdílé wa so egbò ìgbèrú wa ojú ọkọ̀ bẹ̀rẹ̀ so egbò ìgbèrú wa tó bá wá so mọ́ ọlọ́bọ̀ wà àtẹ̀ràn lọ́ Ọlọ́pàá wá ṣàlàyé fún wa wípé àwọn ọlọ́run ọba náà làwa máa ń dá ọmọ ènìyàn ní dídá mìíràn tó kúta tó wọ́n dọ́mọ ìyàwó. Kèé ṣe dídá yẹn lásán nìkan ni, ọ̀rọ̀ ni dídá mi tún wà. Tàà máa ń dá ọmọ ènìyàn, dídá mi wà tàà máa ń dá ọmọ ènìyàn, àwọn dídá mi wò náà ni pé nígbà tá a bá parí dídá ilé ní àti débi pé a ti da ẹran bọ eegun ọmọ èèyàn òdìlé ayé yóò jẹ tí islam yóò jẹ ọmọ kékeré kò lè kọ́kọ́ dàgbàlagbà tó bá yá yóò máa máa develop sí ọlọ́run tó ń da nǹkan tó tún dá nìyẹn ọlọ́run máa gbèrú sí ọlọ́run máa tún dá yóò máa tún dá yóò máa tún dá tó ti dé olóòtú á gbẹ lọ́jọ́ ó sàn án wẹ́lá àdọ́mọ 33 years ọmọ 40 years ọmọ yóò tún àbùn tán yányá lẹ́yìn ìgbàgbà náà ọmọ ènìyàn yóò wà máa padà sẹ́yìn látọmọ 40 years ọmọ 60 years kò ní máa mọ̀ pé òun padà tọ́wọ́ àwọn ọmọ 40 years ọmọ 60 years yóò sì máa kò ní tí máa fojú hàn pé ó ti ń padà sọ́dọ̀ ọlọ́run àbájẹ 60 years lájú àyọ̀tọ̀ ayọ́ ah, àjẹ̀ máa fojú hàn pé ah, eh, bàbá ẹ̀ ti ṣàgbàlagbà díẹ̀ ẹ̀yìn náà ti lẹ́gbàlagbà sọ̀rọ̀ tó a máa padà sẹ́yìn so bọ́lọ̀ bá ti sọ mí ìyàn nìyẹn ọlọ́ni àwọn tí wọ́n máa ń dá àti wọ́n tọ́ mi ọlọ́ni àwọn alájọ́ méèyàn àwọn agarí dídá mìíràn agarí dídá mìíràn ẹgbẹ́ olóòrí rẹ̀ àdọ́wà máa ń ya kọ́tò lọ́rí rẹ̀ nígbàtọ́ wá kékeré kò ní kí kí bàbá yọ́ àpàdà wá rí rẹ̀ tó fi wá bí ẹgbẹ́ ẹgbẹ́ òun àwọn afẹ́ máa ń gbé fọ́tò lẹ̀ wá wúra rẹ̀ pàtó ni ó wà lọ́dọ̀ wá wúra rẹ̀ jọ ló wà níbi ah, gbogbo ẹ̀kẹ́ tó ẹgbọ́n ń dán nígbà tó ń wà lọ́dọ̀ màdó bá ti ń dàgbà lágbà lórí gbogbo ti wá ń jọ òun ṣe wà gbá mú. ọ̀nà àwọn aláṣẹ máa dàbí lọ́n sára ìkálífà àmọ́ tó bí ọlọ́run ibi gbogbo gbogbo wa káwọn omi dáa ń gbà kọjá rẹ̀ à ń wà lọ́lẹ̀ àǹdàlágbà àtúnwá padà wá di ọ̀lẹ́ padà àwọn àpàràkùn lòlá yìí sọ́lá máa sàlàyé fún wa pé oòrùn dánù mú bá ọlọ́run ni ọ̀há, ọlọ́run ọ̀gá ìnira rẹ̀ ọlọ́ọ̀bá ni a ìbí ọlọ́run ọba mo ní àwọn olè tó bá ti sàbá ọlọ́ọ̀bá ni olè tẹ́lẹ̀ kò ha sàmì ọkọ̀ ọ̀lẹ̀kì tí a bá pòdúsì nǹkan pé èèyàn dá nǹkan ọlọ́run bá lọ́jọ́ pé tó bá dá nǹkan kò jẹ́ tó lè fi àlébù kan gbogbo lọ́mọ èèyàn bá dá láyé ni wọ́n pàdé ìgbà tí ìjọba bá dá. Tọ́lọ́mọ èèyàn bá dá nǹkan wọ́n pàdé ìgbà kan. Ẹlòmí ò padà dé, ẹ̀ka bá ló ṣe kí nǹkan, ẹlòmí Lára yóò bá ti ń dá ọmọ ènìyàn ní ọmọ ajá pé wọ́n dá ẹgbẹ́ àjọmọ̀ èèyàn lọ. Kò sí ìyàtọ̀ kò lẹ́nu ẹ̀sẹ̀ náà. Ó yẹ náà tó wá dúró wípé ọlọ́run ọba dá kòkòrò kan, àwọn fẹ́ dá kòkòrò kan tó tún dá àjùdẹ̀ lọ. Tí ó lè máa ṣe ní kòkòrò ẹni sí. Àwọn ẹ̀lọ́ ilé ayé lónìí, ẹni tó sì ṣe kankan táwọn èèyàn kan lò, ẹni tó sì ṣe ní ayé ó sì pa gbogbo tí àwọn èèyàn lò ti tẹ́lẹ̀ wọ́n sì pa sí. Wọ́n ní tó tún lẹ́yìn ilé ìlú, àwọn ní kí ah, ló lọ́wọ́ ẹni tó tún gbé nìyí.

gbogbo ìrìn àjò wa lọ́lọ́wọ́ bá ti fi sínú ayé ìpátá yẹn ìrìn àjò wa ní láti di àtọ̀ bá ti mú fùlọ̀ ìwọ́lọ́ bá ti jẹ́ ilé ẹ̀kọ́ kan so ọlọ́mọ bá ti ń ṣe ìrìn àjò yẹn lọ́bìnrin táǹtà gbà láti gbogbo ẹ̀ ọlọ́run súnmọ́ ìnàkùn bá dọ̀dọ̀ àríkàlà ọlọ́run lẹ́yìn wá gbà náà bá dọ̀dọ̀ àríkàlà mọ̀ ìjìjú kò sí èméjì bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀ padà kò sẹ́ náà ní ìjọba rí ọjẹ́ kó gbìyànjú kó lọ́wọ́n fẹ́ kú kò tètè ààrẹ dẹ́rẹ̀ bá òun ò ní fẹ́ kú òun tí ń dóhùn fún ní kò sẹ́yìn náà ló ti sọ bẹ́ẹ̀. àlìmọ́ tún lẹ́bí àti wọ́n sọ̀rọ̀ pé ikú tó máa fẹ́ kọ̀ọ̀kan wà yìí kò sẹ́nì kankan nù wa tó wà lè sá lọ wà ní ó ṣe náà ni pé òun àti kójọ pàdé ara wọn náà ni ọlọ́run sára ìfún wa ní kálíbà àmọ́ gbogbo rẹ̀ àjọ ayé wa pé tàbá wá lọ tààbọ̀ náà báádà záàlìkà ọlọ́run lẹ́yìn wá gbà yẹn ọlọ́run làmọ́ jì jún ọlọ́run ẹ́ padà fún wa kú náà ikú náà lọ padà tẹ̀yìn gbogbo ilẹ̀

ikú kọ́ ló pin ìrìn àjò o ọlọ́ni yóò di èmi tí mo dá tí mo mọ́ ti bẹ̀rẹ̀ mo sára ìfún yín ọlọ́ni ìrìn yóò parí sí ibi fún o ọlọ́ni súnmọ́ ìnàkùn ọlọ́ni dáhùn pẹ̀lú ìgbéyà ọlọ́ni súnmọ́ ìnàkùn túbọ̀ àtún ọlọ́ni wọ́n gbé ní ìdè yàwó mẹ́lìkì àmàtì ọjọ́ lọ́jọ́ pé inú sátán kan lọ́jọ́ súnmọ̀ lọ́rùn yóò ṣì wù náà ṣe àtàrà áhẹ́rọ̀ bí bẹ́ẹ̀ àti gbẹ̀yìn ọlọ́mọ ní padà máa dá padà tẹ́gbẹ́ ẹyẹ mú bá bí wá yẹn ọlọ́mọ ní kí ẹlọ́dún padà sopọ̀ máa wà nílé sọ̀rọ̀ náà ni ẹ̀ẹ́ tún padà dìde tó bí ọlọ́wọ́ ń pa ìsọ̀rọ̀fín láti ẹ̀kọ́ fún fèrè gbogbo nǹkan bá láyé kí wọ́n ti nílẹ̀ wọ́n ti jẹ́lẹ̀ yóò ti bá bẹ̀rẹ̀ pé gbogbo tó bá sẹ́kù lórí ẹlẹ́kùn tó bẹ́ẹ̀ náà bá bẹ̀rẹ̀ gbogbo ẹlẹ́wà wà lórí ẹ̀kún wọ́n ti jẹ́lẹ̀ òun gẹ́gẹ́ náà tó bá bẹ̀rẹ̀ náà gbà wáyé gbogbo ẹ̀rọ gbogbo gbogbo àwọn mẹ́lá kọlọ́ ní ìṣẹ́jọ́ ọlọ́wọ́ ajé ó náà gbogbo tó fọ́n fèrè wọ́n náà wáyé tó fọ́n fèrè gbogbo wọ́n ti délẹ̀ gbogbo wọ́n ti délẹ̀ sọ ọlọ́run tó ń bá wá ti délẹ̀ kí ló ti wá parí ìtàfẹ́ ìṣe náà ni pé yí ti láti ìbéèrè lè lè ìtẹ̀sán ni ìbéèrè pé ẹgbẹ́ bá ṣe dáadáa ẹwà gbà dáadáa ẹgbẹ́ bá ṣe abúlé yóò gbà ṣe ọlọ́run bá ní àyà yìí tó fọ́ mi yẹn láti dẹ̀rọ ọlọ́run ó dẹ̀ mọ̀ ilé òun ní nǹkan kan wájú tọ́lọ́run ó béèrè lọ́wọ́ náà. Wàlá ọ̀pọ̀lẹ̀ ọ̀pọ̀lẹ̀ kúnná bá ó kọ̀ọ̀kùn lórí ìràtọ̀rọ̀ ìkù. Ọlọ́run bá fi ọlá ẹja lẹ́yìn kìí sáwà nìkan lọ́wọ́ ọba dá ọlọ́wọ́ ọba dá sánà ọlọ́wọ́ ọba sì dá ilẹ̀ ẹlẹ̀ ọlọ́wọ́ ọba lè mọ́ jẹ́ kó yíwá náà Al-Qur'ani Karim wípé làkọ́lùkù sàmàwá ti wà láàbì akbar ní kọ̀ọ̀kìnà ọlọ́wọ́ ọba ní dídá sánmà àti ilẹ̀ ẹlẹ̀ ó tóbi dídọ́mọ èèyàn lọ dídọ́mọ èèyàn ò tó kẹ̀kẹ́ dídá ọmọ èèyàn kò tó kankan bá ti dáa náà sọ yìí ẹ̀lẹ́yìn náà bá wọ ẹgbẹ́ kò tó kankan níwájú ọlọ́run ọlọ́run bá kàn ní àkàjẹ́ ya kankan látara ẹ̀rọ fọ ààrẹ transform àníkómọ́ di mm. lókè ìjọgbé ilẹ̀ ọlọ́run bá dá láàrin gbèdéke ọjọ́ méjì so ọlọ́run bó tó wá dá gbogbo nǹkan tí ó máa ṣẹlẹ̀ pàtàkì ọlọ́run bá dá sílẹ̀ láàrin ọjọ́ méjì so ọlọ́run ọba yìí wọ́n fẹ́ sàlàyé fún wa nípa dídá sánmà pé òun ọlọ́run ọba yìí ọlọ́run ọba ní òun ọlọ́run ọba òun sábò àtọ̀rọ̀ ikọ̀ àwọn nǹkan méje tó jẹ́ pé wọ́n ṣẹ́ lórí ara wọn báyìí so tó gbé àwọn àfáà tó máa ní tọ́ọ̀rọ̀ kọ̀ bẹ́yìn náà sàù bẹ́yìn ló ń pè èèyàn wọ aṣọ méjì pọ̀ nìyẹn èèyàn wọ aṣọ kan lórí kan so tọ̀rọ̀ ikọ̀ so nǹkan tó bá ṣẹ́ lórí nǹkan a máa jẹ́ bẹ́ẹ̀ ọlọ́ni òun lòun dá sókè gbogbo èèyàn ọmọ èèyàn pátá yẹnyẹn nǹkan méje kan ìfẹ́ pé wọ́n jẹ́ nǹkan ló ṣe yí pé wọ́n wà lórí ara wọn ni wọ́n lò wọ́n sẹ́ lórí ara wọn ni ọlọ́run bá ló ń dà ìdíje bẹ láàrin sẹ́mà kan sí sẹ́mà kejì ó tó kan ti bẹ láàrin ilẹ̀ mo náà ti wóye tó ti sẹ́mà ilé ayé kúrúkúrú bẹ̀ lásán làwọn sọ́rọ̀ bá ń ṣàlàyé fún wa láti lè bá mọ́ tí tóbi ọlọ́run wá ṣe kẹwà ìsánmà yẹn ẹ̀rọ bó ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ débi gbogbo ayé ọwá kárí gbogbo ayé ọlọ́bọ̀ wá sí lẹ́yọ ọwá sí ní ìlọ́kú méjì ọlọ́run ní òun lòun dá àwọn sánmà méjèèjì sókè yìí وما كنا عن الخلق غافلين ọlọ́ba máa ìròrí tí ó wà tó lọ ọmọ ènìyàn yìí pé wípé ah èèyàn dá nǹkan ló jẹ́ ìlọ́po méje báyìí ó dá sórí wa báyìí òun á wà ní sẹ́mọ̀ kò lè rí

ọlọ́run bá tún wá fẹ́ sàlàyé fún wa in tí ọlọ́run ọba ń ṣe láti inú sánmà ọlọ́run ọba fẹ́ sàlàyé ẹ̀ fún wa ọlọ́run ni mina sàmà ìmá àn ọlọ́run láti sánmà yìí àfá kan gbà pé sánmà alẹ́ ayé ọlọ́run bá ń sọ mí kalẹ̀ náà kan gbà pé à ń sọ kalẹ̀ sí láti ibi tó ga ọ̀rọ̀ ni a ń so mí kalẹ̀ fún yín náà. mà á bí kọ́dá rẹ̀ bá sì kan náà ó fi láó. ọlọ́run ni má á ń bẹ kọ́dá rẹ̀ ọlọ́run àwọn ọ̀gbẹ́ à ń sọ èyí tí ó máa tó yín lò fún yín. omi ń bẹ lójú sinimá tọ́lọ́ bá bá dà á lẹ̀ àwọn bẹ́ẹ̀. ọlọ́run bá ti dà á fáwọn tó ṣáájú lọ àwọn tẹ́jà èèyàn nù. ọlọ́run bá dà fún wọn omi ilé ayé àtọ́ni sọ́nà pàdé ara wọn ọlọ́run ọba ni a kàn ń sọ̀kalẹ̀ sí kọ́dà rẹ̀ ọlọ́ni àwọn là ń bá yí ṣe òjìwọ̀n rẹ̀ àwọn náà nìta bá yí omi tápọ̀ tàbá bá rí pé à ń yí omi ọ́ndà tó bá fẹ́mọ̀ ìtàlẹ́jù àáṣe kí ni o àáyìn pé àìsàpà tó bá bẹ̀rẹ̀ sí rọ́jù láàrin ọjọ́ mẹ́wàá kò sẹ́nà kan tí ó àníyànká àlẹ́lẹ́fẹ́dá lọ bá àní lọ bá wọn ẹ̀dá àjọ pé wọ́n jálágbára ayé pé àwọn kan lọ bá yí ilẹ̀ pé ẹjọ́ ọdún lọ bá yí kan tó bá rọ̀lá àjọ mẹ́wàá. Gbogbo anókùn náà mọ̀lẹ́ mẹ́rin àjọ àlùkù dáàmù sí. Àti wọ́yà sàmà wà kò lè hí. Tó ọlọ́run bá ń sàlàyé fún wa wípé sánmà àwa là ń so mí kalẹ̀ bẹ́ẹ̀ bí kọ́dàrí iye tí ó máa tó yín lò bẹ́ẹ̀ títí náà gé omi òjò kan ara rọ̀ díẹ̀ ó sì tó yín lọ ọlọ́ni ọ̀yẹ̀kẹ́ ẹ̀ mọ́tò fọlọ́ni ọlọ́run máa ń sàlàyé bẹ́ẹ̀ pé a bá yín ṣe ní tí ó máa tó yín tó ẹ̀kẹ́lẹ́ bá máa màmí ọlọ́run bá láwọn bomi ọlọ́run bó fi máa dààmú wọn láwọn bomi ọlọ́run bó máa jẹ́ kọ́pọ̀ jù láwọn bomi ọlọ́run jẹ́ kọ́ máa jẹ́ nǹkan lẹ́gbẹ́ yọ balance lẹ̀ ọlọ́run ni àwa là ń ṣe kọ́dàrí yẹn náà. fàásìkà náà ó fi láàárọ̀. ọlọ́run ni omi yìí tó bá ti wá rọ̀ tán ọlọ́run ni àwọn ọlọ́run ọba á tún wá jẹ́ kí àwọn kan nù wọn àṣìkànná òtẹ̀lẹ̀ àrùn àjẹkùn ọdún sẹ́kù nù lẹ́lẹ̀ torí bẹ́ẹ̀ iná ìlànà fẹ́ kọ́ wúlò fún omi kànga ayé ọlọ́run ti ní kó tún kún ẹ̀dùnlẹ̀ máa pán àwọn odò yóò tún kún ẹ̀dùnlẹ̀ máa fi ṣe àwọn nǹkan míì ọlọ́run àwọn alátún máa ń jẹ́ kómi ó sẹ́kù lẹ́lẹ̀ ọlọ́run àwọ̀ ọlọ́run là ń jẹ́ kó omi tó rọ̀ láti sẹ́mọ̀ yẹn nígbà tó rọ̀ tó ń délẹ̀ lẹ́ ọlọ́run àwọn alábẹ́ kí ilẹ̀ ẹlẹ́ àwọn aráyé kí àwọn ẹlẹ́lẹ́ kó lè máa fa omi mu kó lè máa mú mi dání fún yín kẹ́yìn ó tún lè máa rí mú bẹ́ẹ̀ ọlọ́ni àwọn aláṣẹ bẹ́ẹ̀ náà. wà iná aláàbàbí rí ìlọ́pọ̀ ìró. ọ̀rọ̀ ni òun lọ́wọ́ ní ogun àkùnwà iná aláàbàbí rí ìlọ́pọ̀ ìró. tẹ́gbẹ́ tó mi yẹn bá rọ̀ lẹ́lẹ̀ ká bá fẹ́ sọ pé kó mọ̀ dùn sórí ilẹ̀ lẹ̀ ká mú lọ yányán kẹ́ mọ́ rí lórí ilẹ̀ lẹ́nu kẹ́kẹ́ ẹ̀ẹ̀sì ní rí omi ẹ̀lú ọlọ́ni àkàpàbẹ̀ ọlọ́ni àkàbẹ̀ lọ́rùn sọ fẹ́ pé ọlọ́ni pé tí ń bá sọ omi yín tí ń bá sọ di gáwọ̀ ọlọ́ni gbogbo omi tí ń bẹ́ lẹ́ẹ̀lẹ́ tọ́rọ̀ bá bá pàṣẹ sí ọlọ́run ọba yìí òlọ́ba tí ń darí gbogbo nǹkan pátá yányá so gbogbo àwọn àyàtà ń ká yìí ó ń sàlàyé fún wa ká lè bá àmọ́ sí tóbi ọlọ́run gbogbo àwọn náà tàwọn ẹlẹ́jẹ́ àmọ́ sí tóbi ọlọ́run tọ́wọ́n wọn bá ti ń rọ òjò ní àbí ń ṣe fún wa ní ká máa dúpẹ́ lórí ẹ̀ ìwọ ọlọ́run bá dúpẹ́ adúpẹ́ mùsùlùmí ọmọ dúpẹ́ mùsùlùmí àwọn agbẹ̀sán tó ń dúpẹ́ fọlọ́run ọba lọ́gbẹ̀sán ìwájú ọlọ́run ọba kèfé yóò ní mọ orí ọlọ́run ọba so nọ́mbà kí ló lérè ní tí ó bójú ẹ kó máa lọ náà nìyẹn tó ga káyọ́ máa lọ bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ nínú ìlọrin tó jọba àrọ̀ bàbá pọ̀ wọlé wípé ó dá ẹgbẹ́ àwọn mẹ́ta tí wọ́n ti tójú sánmà ṣe kí ni o tó ti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n a jẹ́ mùsùlùmí ká máa tàbí kí n lọ́sọ́dọ̀ ọlọ́run káàdẹ̀ mọ́ màmí ọlọ́run bá dáadáa ìta gbọ́ lómi tàbí kó sí wọn láǹfààní ọlọ́run ti kó tó dáwà àti ibùdó Nigeria. One, two, three, four, five, six, seven, eight, nine, ten. Nam, Sudan, everybody. Wa salam. Tàbí yóò mo ti kádà rẹ̀ mọ́ láti mi. Ṣé ẹni tí wà mo lè ké ní ìtọ́lọ̀ òfin kọ́rọ́ láti mú mi? Àbí òfin lọ gbé káàkiri náà ni. Aláàbọ̀lá ní ìbéèrè nípa kádàrá. Ìbéèrè wọn tó dá lójú náà ni pé ṣé kádàrá máa yí padà? Àbí kò yí padà, kanáfẹ́ sọ nìyẹn. Èyí tí ó Náà, ọ̀dọ́dọ́ ní ẹgbẹ̀rẹ̀ ọ̀yá ẹ̀ṣẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀. Àpọ̀ọ́pà. Náà, àpọ̀ọ́pà yára sí ilé ìwà pẹ̀lú wa. Ọdún wáyé tó lóbi òkú kádàrà, ọdún wáyé tẹ̀lé, àkádàrà kádàrà. Wọ́n mẹ́fà ní àjò, ìrọ̀kútẹ́gbẹ́ kò ṣe bẹ́ẹ̀ ni, àmájì rí bẹ̀, àpọ̀ọ́pà. Náà lábẹ̀wọ̀lá ni, àwa tí a jẹ́ Mùsùlùmí, àgbọ́yé wa tá bá fẹ́ ní inú Ìsìláàmù náà ni a wà wá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń ṣàlàyé ẹ̀sìn táwọn èèyàn nínú ìlú wa ń bí lónìí. Àwọn nǹkan tá a ti ní ní ìrírí ní ìgbésí ayé wa àbílẹ̀ wa àwọn kan tó bá wa mú ó máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ṣàlàyé àwọn nǹkan fún wa lọ́nà míì tí è ṣe ọ̀nà tí ẹ̀sìn gbà mú wa so nínú ẹ̀sìn àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wọ́n gbà wípé kádàrá ìjọba tó wà ní ẹ̀sìn mo fẹ́ ṣàlàyé fún wa yìí kan jẹ́ alkọ́dà ìyẹn kan jẹ́ alkọ̀dọ́ kádàrá ìjọlọ́wọ́ bá ti kọ́ lẹ́nu tí ò bá ti ṣẹlẹ̀ oúnjẹ kádàrà wa tó wà nínú ìwé wa lọ́dọ̀ ọlọ́run tó bá ti wá ṣẹlẹ̀ tán yóò wà máa jẹ́ alìkọ̀dọ̀ bọ̀ tó bá ṣẹlẹ̀ yẹn olóúnjẹ alìkọ̀dọ̀ kádàrà wa nìyí kò síyè méjì ń bẹ lọ́dọ̀ àwọn àpá wípé kádàrà o kìí ṣe nǹkan tí máa yí ọlọ́run ọba olégíní ohun ó ti mọ́ pàtí bẹ́ẹ̀ òun nìkan ló sì mọ́ àwọn màláìkà ò mọ́ ọlọ́run nìkan ló mọ́ àwọn màláìkà ò mọ́ ìjọba wo ọlọ́run ọba ó wá lè fi nǹkan àwọn màláìkà ó dùn ẹbí tó ń lọ ó lè fi nǹkan àwọn màláìkà àwọn màláìkà ò mọ̀ bí ó ti rí mi yìí yọ́wọ́ àríbá mi ọlọ́run bó sọ pé ọ̀dọ̀ wọn ní kúmùlù kìtàbù wa. Sọ̀rọ̀ mọ́ wùlẹ̀ báwọn jìnnà so ọlọ́run ọba ti parí gbogbo nǹkan yẹn tẹyẹnyẹ tí ó sì méjì rẹ̀ lóbi jẹ́ pé bó ṣe ọlọ́run ọba ti wálé ayé ní ìsìn tàbá ń ka kùránì lọ fún wa lẹ́yìn nígbàrá ń ka kùránì fún wa ọlọ́run ti sàdéhùn lẹ́yìn pé ẹ̀sìn yóò padà borí ní tí ó ṣẹlẹ̀ tá yóò fi parẹ́ àlẹ́sà sẹ́làm ti sọ́lẹ̀ lẹ̀ tí ó sì nílẹ̀ tí ó nílò so lóbi pé ọlọ́run ọba ti pé kí ni ó ti ṣètò rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan lẹ̀ ẹnu tí wọ́n rí pé kákàn ní gbàgbọ́ sí ìgbẹ́lá yorùbá wà rẹ̀ ẹ̀rọ yorùbá ní àfọwọ́fà yorùbá ló ní yóò wíké òun ló sì lọ tọ́ nǹkan yóò tí ò bá lọ tọ́ ni kò bá ti ṣẹlẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba ti nà pé irú ẹ̀ máa ṣe àtàwà mùsùlùmí òṣìṣẹ́ ọlọ́run ọba mọ́sọ̀ wípé kádàrá mi òun ni pé yóò wà bá mi ní ìbá mọ́ ṣiṣẹ́ ara ìgbàgbọ́ tí mùsùlùmí ní ìgbàgbọ́ afọ́jú lélẹ́yìn o máa ṣiṣẹ́ ó máa dààmú ó máa wàhálà sọ́rọ̀ wà ní máa ṣiṣẹ́ mọ́kànlẹ̀ tó bá ṣiṣẹ́ kan tí ó pọ̀ sí tó bá dúró pé wọ́n tún ọwà tí ìjọka bá ti wá ṣẹlẹ̀ sí ọ jẹ́ aburú òṣọ́lọ́mà ni wà látàkùnlẹ́ wọ́n sọ wípé ká ní mo bá ṣe báyìí lẹ́rìndé láfọ́ fàmì àlẹ́mìnà ìyọ̀gbọ́dọ̀ mọ́ sọ bẹ́ẹ̀ pé amala ṣàìtà láó tó ṣe yẹn ó ti fésù láàyè òun ti fésù láàyè láti so ìgbẹ́lógún sọ pé ní pé ó ní afal ọlọ́run ọba ti kádàrà pé bí kíní yóò ti ṣẹlẹ̀ nìyí ní tó bá dẹ̀ fẹ́ onímọ̀ yẹ kí ni onímọ̀ ṣẹlẹ̀ tó lọ́dọ̀ tí àwọn onígbà fẹ́ kankan jà fọwọ́ fà mí ọmọ ènìyàn kọ̀ọ̀kan lọ síbi kádàrà rẹ̀ ni ọ̀rọ̀ alẹ́ jókòó jẹjẹrẹ kó ní pé kádàrà rẹ̀ wà bọ̀ ọlọ́run ọba ti parí kádàrà èdè ìjẹ́kọ́mọ̀ èèyàn máa dààmú lé lórí ní pé kọ́gbà ìgbé kí ni òkú lè àdìsí ó fi tó tán tó fi tó tà kà lónìí ní ìṣirò tó fi di ẹ̀mú lẹ́sùn wa pé gbàdọ́mọ́ ti wà nínú ìyá rẹ̀ òun náà ni ó ti jẹ́ ọlọ́run bá ti kọ gbogbo ẹ̀ pàtà yanyan ló ti jẹ́ ó sì wà nínú ìwé rẹ̀ tẹ́tẹ́lẹ̀ pẹ̀lú gọ́lọ́run kó tó dá ọmọ èèyàn 50,000 years kó tó dá ọmọ èèyàn ọlọ́run bá ti kọ gbogbo oníkàlùkọ́ tí ó sẹ̀ ní ìbẹ̀rẹ̀ ayé years lọ́wọ́ bá ti kọ gbogbo bí ìdààmú àwọn ọmọ ènìyàn kan ṣọ́bù ni akàn dààmú ni akàn wà láàrin bọ́dọ̀ bá jùlọ bá mọ̀ sí náà nìyẹn bó dá sílẹ̀ ayé ni ẹ̀ka kan mọ̀ sọ́ọ̀ ká máa dà sọ̀rọ̀ wa ti kádà yẹn ó fi pamọ́ ó fi pamọ́ fún wa àrà lè so àìwá mọ́ yẹn ó fẹ́ ká máa ṣiṣẹ́ tọ̀ náà ni ìjọba máa wá gbé wa dé àwọn àmọ́ yọrù sí pé ìjọba gbé wa dé ni yẹn olùdíje so kì í ṣe nǹkan téèyàn mọ̀ èyí kí ni ẹ̀ ti tẹ̀lẹ̀ kada àmì nà so ìyẹn gbà bẹ́ẹ̀ ọlọ́ba ti máa ń ṣe nǹkan so ìrìn ní wàhálà náà wọ́n ṣe. Àdísọ ohun tó fìdí múlẹ̀, òun náà ni pé láyà rúdùn kọ́dà ìlàjọ́ àdísì tó fìdí múlẹ̀ kò sí nítorí dákàrà àpadà àyàfàdúrà so àdíjọ́ bí ìdìbò rẹ̀ tí ó sí ilẹ̀ jìnlẹ̀ àwọn apá ní àdúrà gẹ́gẹ́ nínú kádà lọ́wà àwọn bàbá wọn lè fẹ́ àdúrà tí ò ní gbà ní kò ní ọdí dé kọ́rọ̀ náà gọba wọ́n ń dàgbà sínú kádà ránú àdúrà yẹn gẹ́gẹ́ ní pé in tí ó ṣẹlẹ̀ sí rèé o àdúrà tí ó ṣe rèé o ẹgẹ́ nílẹ̀ tó àdúrà yẹn náà ti wà ní kádà àdúrà yìí ni ó ṣe yóò sì ṣe ọlọ́dọ̀ pé yóò tọ́jú àdúrà fẹ́ kó ṣe ní lọ́rọ̀ ẹ kò ní sàdúrà yẹn o kò ní ṣe ni ṣé ní sinmi gbogbo nǹkan lọ́wọ́ ní kádà tá a bá sí báyìí wà ní kádà tá a sí tí mo bá rẹ́rìn wà ní kádà kò sí tó ṣẹlẹ̀ kò sí tó sínú kádà tí etí bá bà lémi bá wà ní kádà nígbà wọn bá gbà gbogbo kápátá yẹn ọlọ́ni wa kúlà ṣe ìkọlọ̀ náà ò so gbogbo nǹkan tó sẹ̀ sómi èèyàn tí yóò sì ti ti níbẹ̀ láì tó sẹ́kù gbogbo ààrẹ ara hálà ló wà ní kára wọn so now Now, àdúrà wà ní ìbára. Àdúrà ìjọsìn. Lọ́wọ́ pé àwọn sábà lọ́gbọ́ ìṣọ́lọ́run wa. Ìgbé tí wọ́n náà rán kí náà ń dáàbò Nígbàtí lára ti wà, kánukọ́ máa lọ jókòó járe owó ní àpẹẹrẹ máa dàmú sọ́rọ̀ máa ti ìmọ́ dùn ẹ máa dàmú náà ni ẹ máa dàmú ìdàmú ni ààrẹ nàdúrà ẹgbẹ́ wọn ò ní ká máa dàmú máa máa dàmú tẹ́ ẹ bá ń ṣàdúà lọ́wọ́ bí wọ́n ní àdúà yẹn ọlọ́run ọba ó tún ni olóòtú so iṣẹ́ òyọ́ mẹ́rin náà ń pèrè kára àtẹ́gbọ́n mẹ́rin ó lè tú o àdúgbò nígbàgbọ́ sí i so ọ̀wà ní dúró pé kádàrá rẹ̀ òun ní kíkọ́ ìbàdó ṣe pé ọjọ́ àìsílẹ̀ mẹ́ta òun òun nígbà pé kádàrá rẹ̀ ní pé kọ́ mẹ́wọ̀ sùn òun nígbà rẹ̀ tó bá ń di ní chance ló dùn gbà pé kò tún bẹ́ẹ̀ máa lé kí ni oníbẹ́ máa gbìyànjú tó bá dẹ̀ wò pé ọ̀rọ̀ stroke ọmọ ìwọ ló ronú fún ara rẹ̀ ó sì bọ́ sí lómi ọmọ ìlú ìlú so ìjọba mẹ́kọ̀ dá mẹ́lọ́mọ̀ lórí ọlọ́run dẹ̀ lọ́wọ́ lórí ṣùgbọ́n tí a máa ṣàdó àmà bẹ̀lọ́mù so níka ọ̀rọ̀ kára àti rí nìyẹn tọ́rọ máa ń ká nígbàgbọ́ sí nǹkan kan oníbìnrin nǹkan tó tóbi ni ẹ nígbàgbọ́ sí kádà káyìrì wàṣà oníbìnrin nǹkan tó tóbi ni tàbí ọ̀rọ̀ nígbàgbọ́ sí. ṣàǹfẹ́ àdìsí kan fásitì sọ wípé umar bí ọlọ́ wa ni pé ó lọ síbì kan wá mọ wọlé pé kan lọ́wọ́ ó wá ń jẹun gbàgbọ́n á jẹun tán umar wá fẹ́ máa lábọ́ wọ́n lè bá wọ́n pé ánà ẹgbẹ́ mọ́ lábọ́ bí báyìí wọ́n fi tẹ̀rí wípé tẹ̀rẹ̀ ní ká lábọ́ wọ́n pé ṣe àdíṣì wà lórí rí pé kọ́rọ̀ yẹn gangan kọ́rọ̀ yẹn ó gbádùn àdúgbò ní ilé ìjọba ọ̀rọ̀ tó gbádùn ní àjọ́rọ̀ tí ó gbádùn torí pé asaru ló Islam òun náà ní wípé ní àbá jẹun tán àníṣà sọ́rọ̀ sọ pé oúnjẹ tó jẹ́ ìtówà jù kí o máa gbìyànjú àti jẹ oúnjẹ tán yányá kó dẹ̀ wípé kò sí ẹ̀kan tó kù nù àbọ̀ ìṣọ́lọ́ ọba dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ dáadáa ṣètẹ́ ẹ̀bá kọ́ṣe ìṣọ́lọ́ ọba pẹ̀lú tó ìṣọ́lọ́ ọba ń ṣe yìí àlùbáríkà ó wà nínú kí ni inú oúnjẹ èèyàn so ká máa jẹ oúnjẹ wa lájẹ tán yányá kí o ṣẹ́kù kankan nínú àbọ̀ ebe èyí tó parí yẹn gẹ́gẹ́ òun náà ìṣọ́lọ́ máa ní gẹ́gẹ́ ní kí ni àlùbáríkà wa Ṣẹ̀rẹ́ lẹ́bàrà mi. Àlárọ̀lá, ìdọ́jẹ̀ ní pé àwùjọ táa wà lónìí, ẹka farabalẹ̀ tó lọ́rùn. Àwùjọ táa wà lónìí, olókọ̀ọ́ wípé bàbá fẹ́ jẹun, ká mú sí ní fọ́ọ̀kì pẹ̀lú owó sí ká máa fi gbé lókùn fẹ́nu bá. Ọwọ́ ìdí ni ọwọ́ táwọn èèyàn tó yẹ pé ọwọ́ kórìíra ni láti lẹ́lẹ́wàá tẹ́yìn ìfẹ́ kí wọ́n fi fún un ní tẹ́yìn ìkan bá lọ́wọ́ sí àmúrí rọ̀ sínú àwọn òsì á sì ti bá sì tó dáhùn ẹ̀kan gbé wá àwọn àti wa kà pé kí ni ó tó tóbi wájú wa. tó rẹ pé nǹkan tó wájú ọgbọ́ yé ni kò ní sí wàhálà kankan lónìí bí súnà ó ti rí nìyẹn. òṣèlọ́wọ́ ọba ní pé bádà ìsìláàmù gẹ̀rí ìbàdàn ìsìláàmù bẹ̀rẹ̀ ìbàdàn ọgọ́dé àwọn ẹ̀ wàsàyàwúdù gẹ̀rí ìbá nǹkan máa bàtà ó nígbàdà bọ́ ha bí kí ni ó àjòjì náà jẹ́ bóde bẹ̀rẹ̀ ó wá ní fàtúbá ìgbòròbá ẹ bá lè wà náà àwọn tó jájòjì rẹ bí ó ṣe nǹkan kan àwọn ẹni kí ló dóbi jẹ́ báwọn oníṣúná ní kò wọ́n ṣe àlébìlẹ̀ mi bẹ́ẹ̀ lóye kí ṣe bẹ́ẹ̀ rẹ̀ ní bá ó tíra ìtòrí jẹ́ kí ni ẹ ó máa ṣe ìdáwọn èèyàn ìjẹ́ ìṣẹ̀lẹ̀ sí ó nira ìtọ́sọ̀rọ̀ ó ṣe

kájẹun pọ̀ àwọn òṣìṣẹ́ kálukọ́ sí àjẹ kálukọ́ jẹ tiẹ̀ tó gbé kí ni o àwọn bàbá rẹ̀ ṣáájú lọ gbogbo àwọn ọmọ inú ilé àjọmọ̀ jẹun pọ̀ ní. so ìwé ní ti náà ó ti tó ní ó ti di pé kí kálukọ́ jẹ lẹ́yọ̀ kọ̀ọ̀kan nígbìdì tó ní tí ẹ mú wá nìyẹn tó ẹ̀sìn ó mú nǹkan rẹ pé ó jẹ́ àpàdé wá fún wa ṣùgbọ́n ó máa ń ní àwọn èèyàn láti bá yára láti ṣe so ká má fọwọ́ pé àwọn olè kò lórí kọ́ mẹ́jẹ̀ súnà nínú ọ̀sọ̀sọ̀nà àwọn kan ń sẹ́yìn ọ̀nà ìlú jẹ́ súnà nínú ọ̀sọ̀sọ̀nà so káyọ̀ náà kan gbìyànjú pé káyọ̀ náà darapọ̀ mọ́ gbogbo láti sí náà so kọ́ lọ́n sọ́dọ̀ Ẹ̀sọ̀ nípa mímu níbẹ̀rù bẹ́ẹ̀ kọ́lá. Ẹ̀sọ̀ nípa. Àwọn àyà tó wà lọ́dọ̀ yín nínú Kùrán kẹrin ó ti tún wọ́n tẹ̀lé ra wọn so ṣe ẹ̀kọ́ àmánà síbẹ̀ wà á di ìrọ̀ So ẹwà ilé tẹ̀sẹ̀ lé ilé tó wà ní ìbáṣù ìkẹ́ ẹ̀fẹ́ ṣẹlẹ̀ sí ibẹ̀ sí tẹ̀kọ̀ mẹ́rin ìkẹ́ ìrẹ́ sí ibẹ̀ sí bẹ̀rẹ̀. Ẹ tó kírun lọ́wọ́lọ́wọ́ tó níbẹ̀rù ọlọ́ngbà tó kírun. Ọ̀yàwó ẹgbẹ́ tó kírun lásìkò rẹ̀ àdọ́wà láwọn méjèèjì ẹni tó ń bẹ̀rù ọlọ́run lórí ìbádá rẹ̀ lórí ìjọsìn rẹ̀ tó ń bẹ̀rù ọlọ́run lórí nígbà tó ń ṣèjọsìn lọ́wọ́lọ́wọ́ bá ìbẹ̀rù ọlọ́run bá ń bẹ rẹ̀ mo kò ṣú fún wa nínú sọ láti dáadáa so ilé ìdí sinmi ẹni tó fẹ́ kí n fẹ́ pé àsìkò mi ó sọ tó fi lọ kí ìdí àdọ́wà láwọn méjì àgbẹ̀ sí àdọ́wà méjì ìṣìlọ̀tọ́ àdọ́wà méjì ṣé méjì yẹn ti wá pé báwọn ẹgbẹ́ oògùn ọ̀gbìn gbà yẹn but àwọn ọ̀padà ọ̀gá wọn bílíbi pé yẹn dáadáa ni wọn. ṣé kò sí àwọn kò sí bóyá àwọn kan tí tọ́lọ́ ń lóun gbà yẹn ṣé àmọ́ àbí kátó pé ọlọ́run lọ́dọ̀ àwọn náà ni because àwọn èèyàn bílíbi gbà yẹn yóò pé yẹn dáadáa ni wọn pé yẹn náà. sàlẹ́ ìrọ̀lá mi nǹkan tí àwa nígbàgbọ́ lé lórí náà ni wípé ayàkáwá ní kòránì pé a ní fi àjẹ àwọn èèyàn kan ó sì gbà tá a bá tó rán ìrànṣẹ́ sí wọn so àwọn afá àmọ́ sọ pé ayé tó wà yìí ní tó sọ náà ní pé tá a bá láwọn èèyàn kan tí wọ́n lò sẹ́mi ayé wọn tí ó sì pé ara ẹnìkan sí wọn tí ó jíṣẹ́ fún wọn irú àwọn ẹni báwọn olùdíje àwọn ìjọ náà wọ́n wà nínú àwọn alùfẹ́tìrà ní àwọn tọ́lọ̀ máa alùfẹ́tìrà àwọn tọ́lọ̀ máa máa tẹ́sì ìjọ́jọ́ mẹ́rin kí so àwọn tó wá lọ àwọn ọmọ mẹ́rin lọ́bẹ́gẹ́ kò sí láti jogbo àwọn kan tó wọ́n ṣe lọ́yẹ ọlọ́wọ́ bá òdífí àjẹwò yóò kún ọjọ́ tó lọ́bọ́ tẹ́sì láti jẹ́ black diamond so gata wà nínú àtàmà Bọ́ọ̀ náà ẹ̀mdẹ̀rọ̀ àmì wọ́n bẹ̀rẹ̀ ìgbé sí orí ilẹ̀ yìí òun náà ni ọlọ́run ọba yóò gbé wa dìde lé lórí àwọn àpá kan gbà pé orí ilẹ̀ tá a wà yìí lọ́wọ́ mo ṣèdájọ́ fún wọn àwọn àpá kan sì gbà pé ilẹ̀ míì lọ́wọ́ mo ṣèdájọ́ fún wọn ṣùgbọ́n àyà kúrán tẹ́ pé a fi ń ṣe ẹnì kí fáìdá ń sa ìrọ̀ ìlú sọ́tún náà sí ọlọ́run tí ọlọ́run bá dìde wa dìde a wà lórí ilẹ̀ kan tẹ́gbẹ̀ ní sáàírọ̀ so sáàírọ̀ ìlà àwọn afárá lọ pé ilẹ̀ kan ni tọ́lọ̀wọ̀n bá ní a wà mẹ́ gbogbo ọmọ èèyàn ni ó wà lórí ilẹ̀ kò ní jẹ́ kí wọ́n ti jẹ̀jẹ́ lẹ̀ lórí ilẹ̀ rí so ìyẹn ló súnmọ́ jù pé ilẹ̀ fẹ́gbẹ̀ ni kan ò tí ìlú tọ́lọ̀wọ̀n bó kò gbó wa Ọlọ́run gbé lórí àwàjẹ́ lórí. Àkẹ́gbà ilẹ̀ yìí náà ọlọ́wọ́ bọ́ tọ́nù báyìí. ilẹ̀ yìí yóò wá mú ìsàlẹ̀ wá sókè òkè ọ̀wà wá ní ìsàlẹ̀ ìyẹn náà jẹ́ fáyọ̀ ìyẹn náà tó súnmọ́ òdòdó bá náà ibi tó ilẹ̀ tó wà ní ìsàlẹ̀ kò jẹ́ ìfẹ́ fẹ́ẹ́ ti jẹ nǹkan yìí lórí ilẹ̀ náà láwà tó wá jáde láwà tó sáà fẹ́ Nam. Ìbéèrè lọ́bù. Bára lọ bá lọ. ara bẹ́ẹ̀. a rí pé wọ́n ti àwọn ìgbẹ̀kùn láì jẹ́ kí rá mo fẹ́ ìtọ́jú pẹ̀lú ìgbàgbé lórí ẹgbẹ́ ìgbàgbé nígbà tó bá wú ẹni bẹ́ẹ̀ a rí wọ́n ti sínú ọ̀nà ọba. sáárù bóyá àwọn ènìyàn bóyá kí ló ti tẹ̀lé sí àwọn ọ̀rẹ́ Ẹlẹ́nà ìlànà àwọn àpá gẹ́bí nǹkan tó sọ náà ni pé ẹ̀rí tó fìdí múlẹ̀ òun náà ni pé àwọn àmẹ́bí ọlọ́run nìkan òyìnlẹ̀ ọlọ́run bá wù ní jẹ. Ṣùgbọ́n ọlọ́run ọba wa tún lè ṣe nǹkan mí ìfẹ́ tó bá wù ní àwọn ẹ̀dá rẹ̀ ó lè jẹ́ kẹfẹ́ tọ́lọ́ bọ́ ní kílẹ̀ ọmọ jẹ ó lè jẹ́ mùsùlùmí ọlọ́ bọ́ ní kílẹ̀ ọmọ jẹ àwọn afá gbà mí ṣùgbọ́n àwọn tẹ́lẹ̀ ti wà pé ilẹ̀ lóò ní jóná àwọn ẹbí ọlọ́run náà ó yá ìbéèrè ìkàlọ́ ìbéèrè wà á lè tuntun ọ̀sẹ̀. Thank Dáa, àrẹ́lẹ̀ rẹ̀ ní mo lè mọ́ lè kó ti àdísì ní ìsìn, ṣùgbọ́n ṣúra kan wà ní ṣúrọ̀ ọ̀tọ̀ jẹ́ ike, ó wà ní ṣúra tó lè wá ké à. Sọ wọ́n ní ṣe àkún fi máa látà àlàmù. Sọ ọlọ́run bó padà dá wa, àádàgbàbánláwa Ádámà, 60 feet lè bàbánláwa Ádámà ga.

tí ó ti yí padà so àwọn ìpadà ó dé bá àwọn oríṣi àwọn kan ní ọ̀dọ̀ wa so bẹ́ẹ̀bọ̀lọ̀ àwọn tó bá wájọ́ ọmọ náà ọlọ́run bó jẹ káwọn wà ọgbìn adájọ́ ni àdìjẹ́ náà lọ́jẹ́ tí wọ́n jẹ́ lẹ́ pé yóò jẹ́ tó yẹ pé ó rẹwà nígbà ọlọ́run bàbá ti ń lo ádìdè ìyàtọ̀ wà láàrin wa ìyàtọ̀ wà láàrin mùsùlùmí ọlọ́run ní kèfèrí nàbọ́lọ̀ owó ti ṣe wá bàdá bá jẹ́ ní àlìjẹ́nà ọdún yàtọ̀ láti rí láti wà jẹ́mà mo wọ́n dàbí lọ lára ádámà ní láti wọ́n náà jẹ́mà so àwọn tó wá jẹ́ àwọn tó jẹ́ àwọn tó wá jẹ́ bí àlìkẹ́ àmẹ́ tó lọ́n gbé wa dìde ẹni olé dìde láàárọ̀ yóò dìde yóò dìde so ìyàtọ̀ ara ààyè padà àwọn ẹgbẹ́ àwọn kèfè ní ẹni so tí wọ́n bá dìde dìde pé mùsùlùmí rẹwà ṣùgbọ́n ìyà tó dé bá máa rẹwà núná tẹ́gbé ìkíní ọmọ dé bá ìyà kíní ọmọ pọ̀ sí ní àìyà ọmọ pọ̀ sí báwọn kèfèrí dáadáa ọmọ pọ̀ sí báwọn mùsùlùmí so ẹwà ọmọ dé báwọn mùsùlùmí sí àìmọ́ wà lẹ́bí ọmọ wà lẹ́bí ọmọ búrẹ́wà yọmọ dé báwọn tó jẹ́ kèfèrí náà Thank you wọ́n lè ṣẹ́gun egun yẹn kò sí bẹ́ẹ̀ rẹ̀ ṣe kò lè jóná kò lè jẹ kò lè jù Egun tó kéré nínú ọ̀bá ni ẹ̀dígẹ́ ní ti ráyìí so tẹ́ máa ń sun nǹkan náà ohun olè mú ohun ẹ̀rọ lọ́wọ́lẹ́fẹ́ sun báyìí kí ní ètò àmẹ́ yóò ti wà pẹ́lá rẹ̀ lẹ́wọ̀ ní tó fẹ́ ẹni tó kéré ni Especially if you look at the Alawaika, tó fẹ́ tó ti tó lọ sí ọ̀dà náà. Ìgbà ṣẹlẹ̀ ní ìdàbí onílùmẹ̀lú. Náà lọ́lọ́ ìlànà alákọ̀ọ́kọ́ náà ni bẹ àdísì láìtì káàtà ilá fíta lágbàtí mọ̀tàjì. Lára àwọn wà aláfẹ́ pé ó wà láwùjọ lónìí pẹ́pẹ́ àwọn èèyàn kan pẹ́pẹ́ wọ́n yọ̀ pé àdísì yóò òun náà nìkan náà ni a lò so tí a bá sí tìka a gbọ́dọ̀ ṣe ní ẹni pé pé a lọ sí mọ́ṣáláṣí tó wà ládùúgbò wa àbí mọ́ṣáláṣí ẹ̀gbẹ́ ilé a gbọ́dọ̀ lọ sí tìka fún wa ní mọ́ṣáláṣí alẹ́bíà sálàm àbí mọ́ṣáláṣí bẹ́tì magda Jerusalem àbí mọ́ṣáláṣí tó wà ní Maka a sì tìka fún wa táà náà bá wù nǹkan dáa kan lé sọ́mẹ̀ ni pé a kọ́kọ́ mọ̀ ní pé àdìsí ni ọ̀rọ̀ ni sí méjì mẹ́rin àwọn tán jẹ́ àwọn sọ̀hábà wọ́n ṣe ti fún ìgbésí ayé wọn so kò sí ẹ̀rí tó fìdí múlẹ̀ yìí pé ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn nìkan náà fi ṣe ti kò sẹ́nà kan ni wọ́n tó dìde tọ́lọ sí bẹ́tì magdasi ní tọ́lọ sí ti ká fún fún táárí rí so wọ́n dẹ̀ ṣe ti ká fún náà ẹ lè ṣáájú àwọn mẹ́jọ àwọn sọ̀hábà so ẹlẹ́kọ̀ọ́kọ́ nìyẹn náà ẹlẹ́kẹ̀ẹ́jì gbé gbogbo ọ̀dá àwọn sọ̀hábà ń sọ pátá yẹn dáhùn yẹn bá so ní wọ́n gbé àdìjà níbi ẹ̀mọ́lọ́rọ̀ sọ̀hábà tí wọ́n náà sọ̀hábà bá ń ká ní wọ́n ká ọ̀rọ̀ sọ̀hábà ẹ̀yìn ẹ̀kan ní wọn tó sọ wípé nínú àwọn sọ̀hábà tàbí mẹ́láṣí mẹ́ta péré ẹ̀ méjì so ó di méjì náà so àdísì wá nìyí kí gbogbo àwọn àfá aládìsì tó bá pàtàkì wà sọ̀fẹ́ tẹ́lì tó bá pàtàkì kan wà sọ ìdáhùn kan bá sọ pé kò wà sọ̀fẹ́ ó bí ìdí àdísì so ọkọ̀ ti ní wàhálà nìkan pé gbogbo

so mẹ́lẹ́gbà ní pé káṣe ẹmbá ṣe ìdí káàkiri máa ṣe mẹ́jẹ̀ta ìkòjẹ́ ìrẹ́kọ́ tó lè tàkù so àdíjẹ́ òsì èkè kílẹ̀ sáwọn èèyàn pé òun ní kí ni olórí ládá tó pọ̀ ju ìlú so wọn náà rà so kò ní sí wàhálà kankan so ìbéèrè ẹlẹ́ẹ̀kejì náà ní pé òṣèlú máa dé lùmọ̀tínà lè ló ṣe ní pé ibà tí máa mú wọn lùmọ̀tínà tó bá yẹn máa sá fún lùmọ̀tínà ibà bẹ̀ lágbára gan ẹgbẹ́ àwọn ará mọ́kà mọ́sí ah ibà dídẹ́ pa àwọn ojú tí wọ́n kó maka àwọn lọmọ nínà ìlú gbà ìbàlúwẹ̀ pa gbogbo wọn tán ìbá ń sì lágbára tó tọ́ fáwọn fẹ́mi àwọn sọ̀fàdà ìṣọ́lọ̀ bá tó kó wọn wá nígbà tí wọ́n wá ṣe tí wọ́n wá sá tí wọ́n wá ṣe umratul kọ̀dọ̀ òṣọ́lọ̀ tó gbé wọn wá ṣe ní ọdún ẹlẹ́ẹ̀kẹfà àbọ̀dún ẹlẹ́ẹ̀karùn-ún tí wọ́n gbọ́dọ̀ wá ṣe umratul kọ̀dọ̀ òṣọ́lọ̀ wọn bá ní pé ẹ máa tẹ bá ti táwọn àwọn tẹ̀bẹ̀rẹ̀ jólọ̀ kan wọ́n wá mùsùlùmí àmẹ́bí ni pé tẹ bá ti ibi tí wọ́n ìfà rẹ̀ pé wọ́n ti máa rí nígbà tí wọ́n ti ní rí wọn ẹgbẹ́ ibi tí wọ́n ti máa rí yíyẹn tẹ́lá ti lábẹ́ ẹ sáré dáadáa ṣùgbọ́n ìgbà tí wọ́n ń sọ ní wípé ìta ti fẹ́ pa yín tẹ́lá ti wá débi kọ̀rọ̀ ẹ̀rà máa rí díẹ̀ tó ìṣọ́rọ̀ máa lọ́wọ́ fún ọ pé ìgbà fẹ́ lágbára pọ̀ náà ní ìgbà náà kó bá wọn lílọ sí ìlú kìtẹ̀dá yẹ̀wúdí ló wà náà náà mùsùlùmí bẹ́ẹ̀ tó àwọn yẹ̀wúdí ló wà ní ààyè náà òṣèlú bá ní pé kí ọlọ́run bó lé ibà yẹn kúrò mbẹ so ibà yẹn ó wá jáde so àwọn bí àjọ náà àwọn nǹkan náà so ó sì kó nínú so pẹ̀lú àjọ àmì ìjọba kan náà tó yẹ kó lè <laughs> tó àánú kádàrà o ó kúta jí méjì. Thank you ṣé ààrẹ ìgbàsíbi rẹ̀ bá ṣe ìgbà yìí àti ẹ̀mí ẹ̀ pápẹ̀rẹ̀ àǹtọ̀ báyìí wàá wàá pé ẹ̀ pápẹ̀rẹ̀ wọ́n pè kan wọ́n bá ti dùgbò mọ̀ wọ́n ti mú kan wọ́n bá ti wọ́n rẹ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àtúrò rẹ̀ wọ́n ti kan tí wọ́n ti mú wọn. so ṣé ara ń gbọ́dọ̀ láti ṣe ìgbà yìí àti àti ìgbòjọ́ ni wọ́n ti ṣàgbẹ̀ ẹ̀. alájọ ẹ̀dọ̀ la ní àwọn tó jẹ́ àwọn àfààrà nǹkan náà jiyàn lé lórí náà ni pé ẹ̀mí nìkan ló jìyà ní àbára ara nìkan ló jìyà ní àbẹ́ẹ̀mí so tí méjì náà jọ máa jìyà pọ̀ ní so èyí tó fìdí múlẹ̀ tí àwọn àfààrà tí wọ́n sọ òun náà ni wípé wọ́n ó máa fìyà jẹ ẹ̀mí ara ó sì máa ní ìlàpá lórí ẹ̀ nígbà ẹgbẹ́ ọmọ ènìyàn egun rẹ ti já ìyá rẹ̀ yàrá báyìí bí ó ti ń jẹ́yà yọ́nbí ajẹ́ ẹ̀mí rẹ̀ yẹ ó ń lapa lórí egun yẹ tẹ́yìn òsèlè rí ara ó ń lapa lórí gbogbo nǹkan tó gbára bọ́dì so gẹ̀dì gẹ́dà gẹ́lẹ́ ní wípé bẹ́ nípa wípé ètò lọ mẹ́nìkan wọ́n lẹ́nìkan ó lé kíní kan àjẹ́ ní lè fi dẹ́rù bàwọn èèyàn ìyá tọ́lọ́run ètò ìjọba èèyàn lè rí ìyá ní sàárè èdè ìjọba èèyàn lè rí ẹ̀wọ́n tó àjẹ́ ní lè fi dẹ́rù bàwọn èèyàn ṣéèdì tí máa ló jẹ́ pé àwọn èèyàn wà ní bájísákù bọ́dìdẹ̀ wà lára wọn náà bọ́dìdẹ̀ tí wọ́n lẹ̀lẹ̀ tí wọ́n dẹ̀wà bájísá wọ́n lè ṣẹ́ níbẹ̀ dáwọn òkú jẹ́ ìpàdé ara wọn lẹ́nìí bára wọn sọ̀rọ̀ bó àwọn apá òkèrè lẹ̀dẹ̀ àyàtò bàdìsàkìyà ìṣẹ̀mí lẹ́yìn ikú ibẹ̀ bí ti ń gbádùn náà ni náà ni ọlọ́run bá ló ti mọ bó ti dára yẹn síbẹ̀ ara yẹn ní sọ́rọ́ òní kò ju tẹ́yẹ́yẹ́ yóò tún wá gbèsè yóò tún fi mi rọ̀pọ̀ ẹ̀ nínú iná ọlọ́run bó máa fi àjọ mi rẹ̀ nínú ara bọ́dì yẹn ó máa bó dànù kú lọ tó bá ti bó tán ọlọ́run máa dà bọ́dì mi bù yóò tún máa bó ọlọ́run máa dà bọ́dì mi bù bó ìwé ní bọ́dì yẹn bọ́dì mi rọ̀ yẹ kó jẹ́ bọ́dì yẹn náà sì lọ́wọ́ máa ń dàrú padà torí tó fi di bọ́dì ọlọ́run máa ló mọ̀ tàbí mẹ́mẹ́ sọ̀rọ̀ dídá wa ní ti gbọ́dọ̀ tó ti dára ẹgbẹ́ ẹni tí èèyàn bá tó wà níwájú ẹni tó ń ṣe májíìkì ní ìsinmi àyìn èrò ọmọ báyẹn àbẹ̀kọ ni wọ́n á fi òjò yẹn ràn yẹn pé gbogbo ẹ̀ lóòjú báyìí náà lọ májíìkì ni ẹni lẹ́yẹ májíìkì ká ló sọ ọlọ́run gẹ̀gẹ̀ tó dà tó bá lẹ́nu kò sí àwọn ìpè ọgbọ́dọ̀ máa tó ọbẹ̀ sára rẹ̀ yára ọgbọ́dọ̀ gbà wẹ̀ yẹn padà. lórí ogun tẹ́ tí wọ́n bá fi ogun ẹni lẹ́wọ́ ní ìbákọ́sọ̀ Àlẹ́mẹ̀ ọ̀la mi, aláàkọ́lá ní pé nínú ààwẹ̀ ẹni tó ń fọ́mọ lọ́yàn, àbẹ́lẹ́ pé ó ní oyún, ẹni tó fìdí múlẹ̀, òun náà ní wípé kó jẹ́ ẹni tó ṣe wípé yóò ṣe fídíà. Yóò jẹ́ ẹni tó ṣe wípé yóò fi oúnjẹ yóò fẹ́ nìkan tẹ́gbẹ́ oúnjẹ yóò fún o lè fún lẹ́ẹ̀kan tàbí kó àti sáré so oúnjẹ tó bá ti ṣe bẹ́ẹ̀ kò ní gbàwé yẹn padà náà àwọn níbi ọ̀rẹ́ àwọn kan sọ wípé pẹ̀lẹ́gbẹ́ ẹ̀sìn báyẹn kàgbẹ́ aláàrẹ̀ tó gbẹ́ aláàrẹ̀ lẹ̀ wípé aláàrẹ̀ òun so injection bá dẹ̀dẹ̀ bá ti wà ẹ̀rí látẹ̀lé ìwà ẹ̀sẹ̀ wọn wo ẹ̀sìn bẹ́ẹ̀ so àwọn tó lóyún tó ń tọ́mọ lọ́wọ́ yìí nítorí àwọn bá dámọ̀ ẹni pé ó ní dọdún nìkan kó tún lóyún kó tún máa tọ́mọ lọ́wọ́ ẹlọ́dàra bẹ́ẹ̀ ọlọ́run bá mọ̀ ṣe ilé ìlú sọ́fù wọn ni bàtẹ́lì ti wà lóbi díẹ̀ múlẹ̀ so kò ní kàtàkù ẹ̀rí yẹn tí wọ́n jẹ́ ọba pé ogún ẹni tó kú ìjọ ní nǹkan ṣe pẹ̀lú ẹni tó kú ó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ kò ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ ọ̀nà owó ló gbà ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ tó bá ti mọ̀ yí pé ogún ẹgbà bẹ́ kú báyìí ẹnì kọ̀ọ̀kan lọ́yẹ kó ṣe wà sí alẹ́ kò tó kú ẹ̀pin ogún mi ò nílànà Islam so kó sọ́lẹ̀ èèyàn gbọ́dọ̀ ti máa sọ́lẹ̀ lẹ́nà bá ti mọ̀ pé òun ti ní àwọn dúkìá yóò ti máa sọ́lẹ̀ pé ẹ̀pin ogún mi ò nílànà ìgbẹ́gbẹ́kùn fẹ́ dé so ìyọ́n rẹ̀ ẹni ó mọ̀ sáà máa sọ pé ẹ̀tún ogun mi ní kí ni o nílànà Islam inú àbẹ́jà àwọn alákọ̀wé gan tọ́lá bí wọ́n ní kankan mẹ́ẹ̀dẹ̀gbẹ́ ìgbàgbọ́n tí wọ́n ti máa kọ pé ní yóò ti ní lọ́yà yóò ti kọ gba àwọn kan rẹ̀ ní kí tó kò júwà dọ́rẹ́ ikú olè dé bẹ́ẹ̀ ni mùsùlùmí náà ti máa sọ pé tí ó bá wá ṣàlàyé eléyìí ilẹ̀ dáhùn wá pín ogún rẹ̀ ẹ̀ tètè pín ogún mi o o so ìyẹn ló máa jẹ́ ìyà fún un sàárè ìdí kò sọ nǹkan lẹ́yìn kò sọ so ìgbàgbọ́n yẹn rẹ̀ kéèyàn sọ níwọ̀n bá sọ kéèyàn tó kù láyé ó Gẹ́gẹ́ bí ó ti sọ fún wọn pé kí wọ́n tí wọ́n bá sí, so kò sí nǹkan tó rú. Ọ̀rẹ́gẹ́ láàrín kí wọ́n sọkún lẹ́yìn òun. Tí ọ̀tọ́ bá ti kú tán, ọmọ pé àwọn èèyàn máa sọkún ní wọ́n máa bẹ̀rẹ̀ ẹ gbọ́dọ̀ sọ fún wọn pé ẹ má sọkún lẹ́yìn mi tí bá kú o. Ẹ gbọ́dọ̀ sọkún lẹ́yìn mi tí bá kú tán o. So tí wọ́n fi lè sọkún lẹ́yìn, tí ọ̀pọ̀ àwọn fúdà tí máa máa ń ṣe iṣẹ́ rẹ̀ nígbà yìí tí wọ́n máa ń ṣe bẹ́ǹkì nítorí bá rẹ̀ pé tí wọ́n gba bẹ́ǹkì káwọn èèyàn bẹ́ǹkì ń lọ dáa àdẹ́gbẹ́ kíbla yẹn bá jẹ́ pé náírà tó yẹ kó kéré díẹ̀ yóò pọ̀ lọ so àwọn èèyàn tó yẹ pé kíbla gangan ó sì tún mú nígbà ń pè níbi tá a bẹ́ kírun sí kì í ṣe tájẹ̀tì gan ó tún ra tẹ̀ díẹ̀ báyìí so dájú kékeré bá ní gbogbo wọn lọ́ máa jẹ́ kí wọ́n ti fèsì ibẹ̀ so ó sì ní ó ní áńgù tó jẹ́ pé ó ní kíní ó ní dìgírì tó tún jìnà jù pé kọ́kà ìbẹ̀ nìkan kàwọn ará bẹ́ẹ̀ nìkan nìkan ló ló sẹ́ńtà rẹ̀ lọ so sùn ní àbájá kí máa mú ní kọ́kà ará bẹ́ẹ̀ kí yìí dìgírì yẹn sì tún wà òkè ó sì tún ṣe díẹ̀ so kí wọ́n máa gbàdúrà sí lọ́mọ yìí ẹ̀ nírùnú àdínà ọba dídí tó bá ti lè nà tán láyé ara ìmọ̀mù lọ́gbọ́rọ̀ yìí ẹ̀ sọ fún mọ́mù nìyí tí wọ́n bá yẹ ẹ̀rẹ̀kọ́ lọ mú pé ibi tí kí ni wá kọ rí fún Thank